وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرجوك ولوبا أترى عليكم إكلوبا أترى ججة ولوبا هو سوى جولا النبي صلى الله عليه وسلم àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àtàwọn sahaba àti gbogbo olùjọ́sìnkọ́ ọlọ́wọ́ bá pẹ̀lú lànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà lẹ́yìn àwọn eléyìí báyìí tó jẹ́ sí pé òun náà ni àwọn ọ̀rọ̀ ilé tó ẹ́sì pé annabi sallallahu alaihi wasallam tí ó máa fi ń bẹ̀rẹ̀ nígbà tó fẹ́ ṣe ìbánisọ̀rọ̀ tí annabi sallallahu alaihi wasallam tó dẹ̀kọ́ al'umma yìí ibi kí àwọn náà ká máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa nígbà tó fẹ́ ṣe kíni nígbà tó fẹ́ bára wa sọ̀rọ̀ lẹ́yìn tí a ṣe lè báyìí gẹ́bí ìlànà súnà nabi sallallahu alaihi wasallam akí ẹnìkọ̀kan wa tí aláǹfààní àti máa gbọ́ wa lásìkò tá a wà yìí yálà àwa tá a wà nínú mọ́sálásí ni àbí àwa tí a wà nínú ilé àbí àwọn àyè ibùsòwò wa tí aláǹfààní àti máa gbọ́ wa àti máa fọkàn tẹ̀lé wa lọ a wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ilé tó túmọ̀ sí pé àlàáfíà ọlọ́ọ̀ba ìkẹ́ ọlọ́ọ̀ba àti ìrà jẹjẹ tó ọlọ́ọ̀ba ti sẹ àlùbáríkà rẹ̀ kọ́ máa bá ìkọ̀kan wà eléyìí tí wọ́n ní kí àdìjọ gbé ẹ̀wò òun náà ni al-ghuluw fi ddin àṣejù nínú ẹ̀sìn ojú wo ni sharia islam ojú wo ló fi wo ìmá sí àṣejù nínú ẹ̀sìn tó lè báyìí òun wọ́n ni kí àdìjọ gbé ẹ̀wò láàrin ara wa àṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ islam àárọ̀ àwa tó jẹ́ sí pé a ń gbọ́ wa láti ilé àbáyìí bí ta bá wà láti gbìyànjú láti darapọ̀ mọ́ wa nínú mọ́ṣálásí ilé ìbáyìí tó fa òun náà ni wípé ìwà ní ibi ìjòkó ìrántí ọlọ́wọ̀ba nínú ilé ọlọ́wọ̀ba orí tó pọ̀ ni ẹ̀san tó pọ̀ ló wà ń bẹ̀ ààrẹ ìbáyìí tayọ ládá tí ń rí mẹ́ àti ẹ̀san tí ń mẹ́ kọjá kíyàn kan wà ní àyè láti máa gbọ́rọ̀ ọlọ́wọ̀ba sílé tó dáa jù náà ni kíyàn kójọpọ̀ sínú masarasi ọlọ́ọ̀ba láti máa sẹ̀rántí ọlọ́ọ̀ba مجتمع قوم في بيت من بيوت الله يتلون القرآن ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحافتهم الملائكة وذكرهم الله في من عنده أنا بني àwọn ìjọ kan wà ní kóra wọn jọ sí ìkan nínú ilé ọlọ́wọ́ bá fi bayti min buyutillah sí ìkan nínú àwọn ilé Ọlọ́run ba yatluna al-Qur'an tó wájẹ́ sí bẹ́ẹ̀ tán fi kóra wọn jọ sínú ilé Ọlọ́run ba yìí kìí ṣe láti máa sọ̀rọ̀ ìṣèlú kìí ṣe láti máa sọ̀rọ̀ bọ́ọ̀lù kìí ṣe láti máa sọ̀rọ̀ ẹ̀yìn kìí ṣe láti máa ṣerégbè tí kìí bá ṣe pé yàtìlúnà al-Qur'an wọ́n kí al-Qur'an nínú ilé ويتدارسونه فيما بينهم وسن قوي قوى القرآن لا نرى وانقرى من القرآن وانقرى باولا شنك القرآن أتكي باولي أشي بقبو يطلع بالك لم بواسلون القرآن وانصلى القرآن قرى إليه باي يرتي الله بني إليه باي انجاسي eléyìí tó yẹ pé nínú ìkọ́ ẹni ní ẹ̀kọ́ alukur'an òun náà ní ìṣewà sí fúnra ẹni wà nítorí pé gbogbo àwọn nǹkan tí a máa fi ṣewà sí fúnra wa a máa mú nínú alukur'an nínú súnà nàbì sallallahu alaihi wasallam ìgbàgbà tá a bá ti mú àwọn nǹkan yìí nínú ẹ̀ bẹ́ẹ̀ ni alukur'an máa yé wa sí bẹ́ẹ̀ ni tọ́lọ́mọba àlíkẹ́ ń bá wa sọ bẹ́ẹ̀ láwọn gbàgbọ́ yẹ̀ sí i anábì sallallahu alaihi wasallam ní kò sí àwọn èèyàn kan nínú àwọn àjọ àwọn àjọ kan tí wọ́n máa ṣerú nǹkan báyìí illa nazalat alaihimus sakina àyàfi kó jẹ́ sí wípé ìfọ̀kànbalẹ̀ máa sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àánú ọlọ́run ọba àdíkẹ́ ló bò wọ́n dárú níbi tán bá wà ní nínú ilé ọlọ́run ọba yẹn wa hafathumul màláìkà bẹ́ẹ̀ ni àwọn màláìkà bẹ́ẹ̀ ni wọ́n pàgbò yí wọn ká àwọn màláìkà ọ̀rọ̀ kúrí ká wọn wa zakarahumullahu àwọn màláíkà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba so lè báyìí orí ńlá ló jẹ́ tọ́lọ́wọ́ bá lè kẹ́rẹ́ bá fún yẹ láǹfààní àti wà nínú irú àwọn ìjọ báyìí àwọn ìjọ tó yẹ sí pé nazalat alayhimus sakinah àwọn ìjọ tó ń pé tanzilu alayhimus sakinah tù ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run bá lè kẹ́rẹ́ bákan náà àánú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yóò bò wọ́n dàrú àánú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yóò bò wọ́n dàrú bákan náà ní pé àwọn màláìkọ̀ ọ̀rọ̀ kìríkà wọn irú ẹni tó bá wà nínú àwọn ìjọ yìí irú ẹni báyìí oríire ńlá ló jẹ́ fún èèyàn bẹ́ẹ̀ so abẹ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ kí yóò kádàrá kí àwọn anákáwà nù ìjọ tí yóò rí àwọn àánú ọlọ́wọ́ bá tí ọlọ́wọ́ bá àríkẹ́ lápá nínú hadith yìí tuntun la fi ń rọ ẹnìkọ̀kan wa náà pé kásì alápàntètè lè báyìí kọ́nà bà lẹ́kẹ́lá kí ó sàánú ẹnìkọ̀kan wa náà sọ́lé ní kí a òun náà ni ọ̀rọ̀ alzuluwu fi dì iṣẹ́ àṣejù nínú ẹ̀sìn a ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó ẹ pé ó tóbi púpọ̀ ni ọ̀rọ̀ nítorí wípé nínú àwọn ọ̀nà tí ṣètọ́n tó mọ́ fi ń gbáyẹ̀ mú òun náà ni ma sàfijìnú ẹ̀sìn wà nínú àwọn kòtòwátò ṣètọ́n nínú àwọn ìlànà èsù òun náà ni alhulúwù fi dìí nínú ẹ̀lúwà ká ma sàfijìnú ẹ̀sìn eléyìí báyìí wá ní ó lágbára débi wípé ẹni tí bá ń sàṣejù ṣètọ́ni kò ń jẹ́ kírò ẹni báyìí kó rí wípé òun sí lójú ọ̀nà tọ́lọ́run bá nítorí pé irú ẹni báyìí ó súnmọ́ kọjá sí pé ojú tí ọmọ fi wúra rẹ̀ òun náà ojú tó mójú tó ẹ̀sìn ojú ẹni tó gbájú mẹ́sì gan láì ní mọ̀ wípé òun ti jáde kó lójú ọ̀nà gbé kalẹ̀ òun ti bọ́ sí ojú ọ̀nà ti fi ṣètọ́n nítorí gbogbo ọ̀nà tí ọmọ nẹ́bí adam alayhi salatu salam tí wọ́n fi ní ìrúláwájú ọlọ́run bá ohun ló mọ́ ń sán tí ẹ̀ gbogbo ìgbìyànjú ẹ̀ òun náà ni báwo ni èmi pẹ̀lú yín báwo ni àṣírí sí ẹ̀sìn ọlọ́run bá gẹ́bọ́n ọba lè rẹ̀ ká ni kí ó gbé àṣejù léyàn lọ́wọ́ èyàn máa rò pé yẹn ń èyàn dẹ̀ ti jáde kúrò lójú ọ̀nà ibi tí ẹ̀sìn gbé alámàrí ọ̀rọ̀ ẹ̀sìn sí ilé ìbáyìí wá ní nínú àwọn ìran èèyàn nínú àwọn ìran èèyàn àwọn tí wọ́n sábà máa ń ṣàṣejù àwọn ọ̀dọ́ ni wọ́n sábà máa ń ṣe àṣejù àwọn ọ̀dọ́ ni ẹgbẹ́ pé insha Allah ta'ala nígbàtà wọ́n bẹ̀rẹ̀ àṣejù asábà máa wọ́pọ̀ sọ́dọ̀ àwọn ọ̀dọ́ bákan náà àṣejù asábà máa wọ́pọ̀ sọ́dọ̀ àwọn tó jẹ́ sí pé wọ́n láwọn fẹ́ sẹ́sìn wọ́n láwọn fẹ́ sẹ́sìn kódà wọ́n ní ìkólé wọ́n lákòólé kàfẹ́ sí ẹ̀sí sì múmú láyà wọn ṣùgbọ́n ìmọ̀ kọjẹ́ sí pé wọ́n nímọ̀ nípa ẹ̀sìn alákọ̀ọ́kọ́ tàbí kọjẹ́ sí wípé wọ́n ń tẹ̀lé ẹnìkan tárò kó nímọ̀ nípa ẹ̀sìn tí yẹn sí kí ni o tí yẹn sọ wọ́n kú nínú lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba fílẹ̀ lọ́wọ́ ló jẹ́ pé àgbòlówù nǹkan tó ní agbára ni torí pé ẹni tí bá ń ṣàṣejù yìí wọn kì ń sábà ríra wọn gẹ́gẹ́ bí pé àwọn tayọ àlà wọ́n sábà máa ń rí ẹni tí ò bá ṣe àṣejù gẹ́gẹ́ bí ẹni tó ń pé kò dúró dédé nínú ẹ̀sìn ni wọ́n wá rò pé bọ́yá àwọn gẹ́gẹ́ ni làwọn mú ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe káwọn mú nítorí wọ́n rò pé bọ́yá bí nǹkan yẹn báwọn ṣe mú tó nira fáwọn tó yẹn bẹ́ẹ̀ jẹ́ islam orí ilé bá yóò rí bẹ̀rẹ̀ rárá náà ilé dáa ó fi bẹ̀rẹ̀ ní pé ìsàlàyé kí náà ń pè ní àṣejù nínú ẹ̀sìn kí náà ń pè ní àṣejù ọ̀nà méjì làwọn olùmọ́ fi ń sàlàyé nǹkan tàbárí so alákọ̀ọ́kọ́ òun náà ni al-ma'na al nínú èdè kí ni wọ́n gbà lérò pẹ̀lú nǹkan yìí bákan náà al-ma'na shar'i nínú sharia kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ tó bá tàkọ́kọ́ mọ́ bí ń wá ìdí kí wọ́n gbà lérò pẹ̀lú èdè ni pé èdè sharia gẹ́gẹ́ òun náà ni èdè tí Ọlọ́run bá lè ká sọ̀rọ̀ yẹn òun nínú àwọn alámàrí nínú àwọn alámàrí ẹ̀sìn àwọ̀kọ́ ma kíni nǹkan tí kíni túnmọ̀ nǹkan yẹn lọ́dọ̀ lárúbáwá náà so nígbàtà bá ma nǹkan tí lárúbá gbà lérò pẹ̀lú nǹkan yẹn ìgbà yẹn láwọn ẹ̀sẹ̀ wá ma ọ̀nà bó ní ṣẹ̀ríà wá ń lò sí tọ́ ẹgbẹ́ ṣẹ̀ríà bá ń lò sọ́nà míì àbí ṣẹ̀ríà sí àwọn àlékún kọ̀ọ̀kan ní lórí ìtumọ̀ tí lárúbáwá ma nǹkan yẹn sí nípìlẹ̀ àwọn aṣẹ́ṣẹ̀ sí àlékún yẹn ṣùgbọ́n tọ́ ẹgbẹ́ ṣẹ̀ríà fílẹ̀ lórí nǹkan tí lárúbáwá mọ̀ sí bá ṣe fílẹ̀ náà nìyẹn ṣe rà ní ṣèyí nǹkan tó bàtà bí wọ́n fẹ́ gbé àwọn ìtumọ̀ yíwọ̀ níyẹ̀wò ni pé ṣe rí ọ̀rọ̀ nípa àṣejì ọ̀rọ̀ nípa àṣejì tá ń sọ yìí ọ̀rọ̀ kan tó yẹ́ sí pé ìròrí àwọn èèyàn àti àgbọ́yé àwọn èèyàn ó yapa lórí ẹ̀ àwọn almaniyun ó ní àwọn ìròrí tí wọ́n nípa àgbọ́yé ìsàṣejìnú ẹ̀sà àwọn onípe ní àgbàni yìí àwọn ẹni tó yẹ pé wọ́n ti fásùlù dín àni ṣàyà wọ́n ní ẹ̀sìn ọ̀tọ̀ ìṣẹ̀mí ìgbésí ayé ọ̀tọ̀ àwọn onípe ní àgbàni yìí àwọn tó ní kò sí nǹkan tó kan ẹ̀sìn níbi ètò ìgbésí ayé yìí ó ní àwọn ọ̀rọ̀ orí tí wọ́n nípa ọ̀rọ̀ àṣejù yìí ó lè tí wọ́n bẹ́ẹ̀ ni àwọn Nasara àwọn náà ní àgbóyé wọn nípa ẹ̀sìn nípa bẹ́ẹ̀ ni àwọn aláṣejù gan fúnra wọn náà àwọn náà ní àgbóyé wọn nípa so bẹ́ẹ̀ ni inú àwọn nǹkan táwọn èèyàn sì gbọ́jù láwùjọ wa lónìí òun náà nǹkan tán pè ní àṣejù ẹlẹ́pẹ̀tọ́jẹ́ pé ẹ̀rẹ́ lómi tó yẹ pé tó bá rí èèyàn tí ó ń tó dúó lórí ẹ̀sìn gẹ́gẹ́ lórí ìlànà bọ́lọ̀ ọba àlíká ti gbé ẹ̀sìn wá àti bá Nábì sallallahu alaihi wasallam ṣe ṣe irú àwọn èèyàn irú àwọn tó bá jẹ́ aláìní kan ṣe báyìí àbáwọn tán jẹ́ ọ̀tẹ́ ẹ̀sìn wọn máa sábà ní àṣejù kọmọ jẹ́ sí wípé nǹkan tí làákàyè wa bá pè láti jù fún wa àbí nǹkan tí làákàyè tí bá takò àbí nǹkan tí ọba ti bá fẹ́ràn wa mú òun náà láàmà pè láti jù so nítorí ẹ̀ kódà bẹ́ẹ̀ lómi bá rí ẹlẹ́hà nísìn tí aṣọ rẹ̀ wá ń wọ́lẹ̀ aṣọ rẹ̀ ń wọ́lẹ̀ tẹ̀lé lẹ́yìn yóò sì máa pẹ̀rú nǹkan báhùn láti jù pé a Islam kọ̀ràn wa ní gbogbo orú àwọn nǹkan ẹ̀sẹ̀ Islam gẹ́rẹ̀ ẹ̀sẹ̀ tó mọ́ ni inna الله tayyibun لا يقبل illa tayyiba yóò wà máa lo hadith wa الله síbi tí ọlọ́wọ́ bàtà nabi sallallahu alaihi wasallam ṣe kí ni ibi tí wọ́n gbà lérò ibi tí ọlọ́wọ́ bàtà nabi sallallahu alaihi wasallam ibi tí wọ́n gbé túnmọ̀ nǹkan yẹn sí ní ọmọ ìgbésí ẹwà wo èèyàn tó ń lo hadith inna Allaha tayyibun wa la yaqbalu illa tayyiba tó ń lo fún ẹlẹ́hàtásọ rẹ̀ ń wọlẹ̀ sokoto sí ẹ náà ń wọlẹ̀ o èsù ò ní jẹ́ kó rí àdífì yẹn lò síbi ṣòkòtò tí ẹ̀ tí ń wọ́lẹ̀ àmọ́ yóò jẹ́ kó rí lò síbi ẹlẹ́ àtàṣọ rẹ̀ ń wọ́lẹ̀ tí ẹ̀ tó yìí jẹ́ pé tọ́nà ọba àlékẹ́lápà wọn láti ẹni ṣe yẹn ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ gẹ́lọ́ ẹ̀ká lò àdífì lé lórí torí pé tọ́nà ọba àlékẹ́lápà wọn láṣẹ ni wọ́n ṣe eléyìí ń tẹ̀ lófin <laughs> sílẹ̀yàn ọmọ jáde jù báyìí tí brọ́dà mi bá rẹ́lẹ́ ha mi ìtasọ rẹ̀ ń wọlẹ̀ ẹ̀mí rẹ̀ ó sì kọ ẹ̀mí rẹ̀ ó kó ìra rẹ̀ sílẹ̀ báyìí àtúrísísí àwọn nǹkan míì tó ẹ́ pé ẹ̀sìn gbé wá ẹ̀sìn ló sàlàyé ẹ̀ fún wa tàbárẹ́ ni tó gbá mú gbà míì àwọn èèyàn mọ̀ pé wọ́n láti jù fún bí àpẹẹrẹ sí kódà tí èèyàn bá ẹ̀ ọbẹ́ wà jẹ́nà tó dájú tànẹ́bì lọ ni àbí kí ni wàhálà ọlọ́ngbò òróró tó báyìí so tí èyàn bá dún ní mẹ́sìn dáadáa láwùjọ wa yìí àwọn yóò pè lálá ṣejù ńgbà mí tí èyàn bá dún lórí tàwíìdù ńgbà mí àwọn yóò pè lálá ṣejù ó pè lálá katakítí àìbẹ́ẹ̀kọ́ so that a ní máa gbé ìtumọ̀ àṣejù sórí ìròrí wa àbí nǹkan táwa bá gbọ́yé látẹjù a ma kí ni àlà tí ṣẹ̀rí àgbékalẹ̀ gan fún àṣejù gan náà alákọ̀ọ́kọ́ nǹkan tán pè ní nínú èdè nínú èdè Lárúbáwá òun náà ni mujawazatul hadd òun náà ni kíyàn kọjá àlà nígbà míì wọ́n lè kéèyàn ga ju ibi tí ṣẹ̀rí àfẹ́ká ga lọ kéèyàn tayọ ibi tí ṣẹ̀rí àfẹ́ká dé àbí kéèyàn tayọ aláǹkan ìdánpẹ̀ ní rọlúwò nínú èdè nìyẹn nítorí ẹ̀ táwọn lábá fẹ́ sọ̀rọ̀ wọ́n ni rọ́lá àṣírìrù ìtumọ̀ ní owó nǹkan yẹn owó rẹ̀ ga owó ẹ̀wọ́n kí nǹkan lọ sókè kí ga so lárọ́ sọ pé rọ́lá ìṣúmọ̀ ní pé nǹkan yẹn ó lọ sókè wọ́n ni pé nǹkan tó wọ́n ni nǹkan tó wọ́ so ó túnmọ̀ sí pé in tó bá ga nínú èdè lárúbáwá ní pè ní rọ̀lú bákan náà nínú èdè lárúbáwá in tó bá tayọ àlà tó bá tayọ àlà ibi tí wọ́n fẹ́ kí nǹkan yẹn kó dé tó bá ti lè tayọ ẹ̀ wọ́n ni nǹkan báyẹn yẹn ni pé so lè yìí báyìí nìkan tán pè ní alghuluw nínú lóhọ̀ nínú àwọn ìtumà tó yẹ́ pé ó tún súnmọ́ alghuluw nínú àwọn kálímà tó tún súnmọ́ nínú èdè òun náà ni at-tatarruf at-tatarruf at-tatarruf òun àti alghuluw wọ́n ní ìtumà kanáà ṣùgbọ́n wọ́n tún níbi láti yàtọ̀ síra wọn àwọn àbọ́ ni bainahuma umumun wa khususun bainahuma umumun wa khususun láàrin àwọn méjèèjì àárín kàrí ìtumọ̀ tó kó wọn jọ papọ̀ a sì rí ìtumọ̀ tó pé ó dá wọn sàlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí ẹ̀rọ jẹ́ pé gbogbo tàtọ́rùf ń gbà mí kọ́ ní òbòlú tó pé tàtọ́rùf ó ní kéèyàn ṣe kíni o so èyàn wá lè jẹ́ pé ẹgbẹ́ tẹ́yàn fi sí jùlọ ó ìgbà míì sì ni ó lè jẹ́ ẹgbẹ́ tí yàn kì sí jùlọ ó lè jẹ́ sí pé ẹgbẹ́ àti ètò ni so ló fi jẹ́ pé àtàtọ́rù ó lè jẹ́ pé ìfìṣẹ́gbé ọ̀tún àbí ìfìṣẹ́gbé òsì ìkanu méjèèjì ni tàtọ́rù eléyìí tó bá jẹ́nu méjèèjì ó ti jáde kúrò nínú ó ti jáde kúrò lórí al-istiqama ojú ọ̀nà tó dúó dédé so mo sọ wípé àtàtọ́rù ó máa ń túmọ̀ gùlù ṣùgbọ́n ó tó máa ń ní àwọn àtúnmà méyìn yàtọ̀ fún gúlúwù ń bà mí tó jẹ́ pé bàìnáhù máa fún ìlúmọ́n wà kòsóòsò nínú àwọn nǹkan tó jẹ́ pé ọwá tí ìtumà gúlúwù wá kó dání nínú àwọn àtúnmà tó wà lábẹ́ gúlúwù ó náà lábẹ́ gòlúwù lọ́wà gbogbo ẹ̀ tó túnmọ̀ sí náà ni pé kíyàn lè lálẹ́ jù kíyàn fọwọ́ tó lè jù kíyàn fi mú nǹkan kíyàn ní kankankan lórí nǹkan kíyàn má ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kíyàn má ṣe nǹkan pẹ̀lú rọrùn kò tí sẹ́rí ọ̀rọ̀ gùlúwù yìí ọ̀rọ̀ kan tó yẹ sí wípé ó ní ewu gan ó dẹ̀ lágbára nítorí wípé ẹni tó bá fọwọ́ kankankan mú ẹ̀sìn tó bá lè mọ́ra rẹ̀ irú wọn sábà máa ríra wọn gẹ́gẹ́ bí wípé àwọn rí ojú ọ̀nà tọ́lọ́wọ́ sallallahu alaihi àwọn gan ò làkún bí ìrùlù wọn làkún bẹ́ amẹ́nu kátọ́lọ̀ ọba alékẹ́lá tí àmì ẹnu yàtọ̀ tí ń bẹ láàrin ti wọn àtàwà òun ni wípé Ànábì sallallahu alaihi wasallam ó pè wọ́n sákíyèsí lẹ́tẹ̀kẹsẹ̀ tó ń sàṣejù wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá rò páwọn sọ̀hábà lákún bí àṣejù irú orí ẹ̀gẹ́ gbogbo lòun náà Insha Allah tápàdà sàlàyé àṣejù kíyàn ní àṣejù nínú àdìsọ́kàn rẹ̀ sáwọn sọ̀hábà nìyẹn eléyìí náà pè ní al-isma páwọn sọ̀hábà ò ní táa sọ́kùn bí àṣìṣe wọ́n sọ̀hábà kódà a lè rí kúfùrù lọ́dọ̀ sọ̀hábà a lè rí kúfùrù amẹ́ tí ó rọrùn ní pé a sọ̀hábí kọjẹ́ káfíìr láíláí so inṣẹ́lọ́lọ́ nínú àwọn kata láti gbọ́ ènìyàn tó pé laysa kullu man waqa'a bil kufri waqa'a al kufru alayhi kéèṣe gbogbo ẹni tó bá kó sínú kúfùrù ló ń jẹ́ káfíìr eléyìí náà nínú so eléyìí báyìí ó túmọ̀ sí pé àwọn sọ̀hábà wọn kí ń sẹnita sọ́kùn bí àṣìṣe àwọn tó mọ́ ní àdìsọ́kà ìsìmà tó mọ́ ní àdìsọ́kà pé àwọn ẹni rẹ̀ ò lè sàtíṣe àwọn wòlí ọlọ́ọba àwọn ẹni ọlọ́ọba wọn lè sàtíṣe òun làwọn súfí àtàwọn ṣíyà àwọn náà ní àdìsọ́kà àgbà ìsìmà àwọn tágbọ̀rọ̀ ní àdìsọ́kàn isma wípé wọn lè sàfisé tágbọ̀rọ̀ ní àdìsọ́kàn rẹ̀ nípa wọn onílàwọn ànẹ́bì ọlọ́wọ́ àwọn ànẹ́bì ọlọ́wọ́ bá iná ẹ̀dẹ̀ ní agbọ̀rọ̀ pín sọ́nà méjì tabásọ̀ nípa àṣìṣe a pín abala ẹ̀sìn àti abala tayé torí abala méjèèjì òun ni àwọn ànẹ́bì ọlọ́wọ́ bá nábi lùsẹ̀lẹ̀ ayé wọn àwọn alámàríkà mẹ́fẹ́ tí wọ́n ṣe tó ẹ́sẹ́ lábala ẹ̀sìn àwọn alámàríkà mẹ́fẹ́ pé ọ̀rọ̀ tayé nìyẹn so àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan ẹ̀sìn iṣẹ́ tó lọ́wọ́ bá lẹ́kẹ́lá gbéra wọn àtàwọn ìbáadà àtàwọn ẹ̀sìn àwọn sọ̀hábà àwọn àwọn ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá ti sọ wọn fún bí a ṣiṣẹ́ wọn lè ṣàìṣẹ́ mi yẹn ṣùgbọ́n lábára tayé wọn máa ń ṣàṣìṣe dáadáa wọ́n máa ń ṣàṣìṣe dáadáa so ibá nìsí ẹ̀rí jẹ́ pọ̀ lórí yẹn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ so ala kulli hal so àgbọ́dọ̀ ní ẹ̀ ti kọ́ ọdún isma nípa àwọn sọ̀hábà olùṣàṣìṣe so ní tàbí àyọ́ bẹ̀ ni pé ibi tí ọ̀rọ̀ àṣìṣe ibi tí ọ̀rọ̀ àṣejù ibi tó lágbára dé àwọn sọ̀hábà gan wọn làkú mẹ́ ẹ jẹ́ kí n kọ̀rọ̀ fún wa ní àpèjúwe kan insha Allah fẹ́ fẹ́ padà mọ́fẹ́ lójú nínú àwọn mazahirul zulu nínú àwọn àpèjúwe àṣejù tó hàn lásìkò àwọn sọ̀hábà ridwanullahi alaihim òun náà ni àwọn sàlátàtù nẹ́fàrin àwọn mẹ́ta kan tí wọ́n lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tán lọ sílé Ànábì láti lọ bèèrè ìbádà Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó wá bèèrè lọ́dọ̀ àwọn ìyàwó Ànábì wípé báwo l'Ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe lọ́wọ́ba torí pé àwọn náà fẹ́ sí ojú kòkòrò ìpọ̀ ní ṣe lọ́wọ́ba wọ́n wá wò pé àwọn ti rí tàwọn ti ta inú lélèyàn ti máa ń ṣe àwọn ìyàwó ẹ̀ ni ó mọ̀

tó ìpọ́lọ̀ ọba àríkẹ́lá ti fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá àtẹ́lẹ̀ tó ti tẹ̀ sáájú àtẹ̀ṣẹ̀ tí ó para mọ́ ṣẹ̀ gbogbo ẹ̀lọ́wọ́ bá àríkẹ́lá ti borí ẹ̀jẹ́ nítorí ẹ̀rà náà bí ṣe tó kéré nínú iṣẹ́ èyàn tó ti rá so àwọn tí wá ní irú òtọ́lọ̀ ọba àríkẹ́lá fún ànẹ́bì àwọn so ó túnmọ̀ sí pé àwa gbọ́dọ̀ máa ju tànẹ́bì lọ ẹwà gbọ́yé lọ́wọ́ bẹ̀rẹ̀ sí yẹra wọn níṣẹ́ ìkan sọ pé amma ana

kíyàn ebe ilé máa rú gbogbo ohun tí ní sin lọ́wọ́ bá àmúrùkọ́ ẹ bá lọ́wọ́ pàdé ní ilé yóò ìkejì ní amma tí tí wọ́n mú ní ẹ ìsẹ́ ni ó mú ní pé asúmù wala bí gbogbo ọjọ́ ayé mi gbà wẹ̀ nígbèsí ayé mi ní mi túnu mi ní kò ní ààrẹ gbígbà ìbádà lè àbí kò sí ìbádà ìbádà lè ìkan ní amma ana fala àtàzáwọ́jú nìsà ọ̀rẹ́ mi tèmi èyí ò ní fẹ́yàwó tèmi ni àwọn nǹkan táwọn sọ̀hábà yìí sọ ìbádà lè àwọn náà lẹ́lọ́ máa fi ń káyẹ jọ́sìn fọ́lọ́wọ́ bá ní ilé ìbá ní jẹ́ pé ó ń kálukú wa náà

ooo sẹ́rà nẹ́bí kódà bánẹ́bí ọba tí ìṣẹ́ kankan àdúwà rẹ̀ ti gbà so àwọ́ mẹ́ta yẹ kéré fáwà ànẹ́bí ní mẹ́ta lè wọ́ọ̀kì fún àwọn tánàbí bá ti tí àgbọ̀rọ̀ sí 300 ẹ mẹ́ta bá wọ́n sí sẹ́rà tó sí ni àwọn sẹ́lọ́ ń gẹ́ ọlọ́n ti yọ́ mọ́sá nẹ́bí ẹ wo làákàyè burúkú ẹ wo làákàyè burúkú wàlọ́hì mo fi sọ pé alẹ́ ti ń sàṣejù lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n èyí ra wọn sẹ́ni tó ti jáde kó lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́ọ̀bá ìta máa ń ríra wọn sí òun náà ni pé àwọn ń gbìyànjú kódà ó tún wá máa fi ọ̀lẹ́ kẹni tó bá dúdé pé ẹ̀rí àwọn alùsúnà máa ń lẹ́gàn àwọn tí ó sàvíkìrí wọ́n lálùsúnà kí sàvíkìrí kò tí ìbá ìsìn nítorí pé alùsúnà ni a máa ṣe àvíkìrù jama'i àvíkìrì alápapọ̀ wọ́n ni wọ́n sàvíkìrí kò sí ìbá ìsìn àti gbogbo àwọn nǹkan àwọn ọmọ agojú wọra wọn nígbà

wa arqud usalli bil layli wa arqud èmi a máa sùn èmi a máa jí lóru tó ń kí bẹ́ẹ̀ máa tún máa sùn mo sì páyọ̀ lọ́wọ́ bá jùlọ èmi a máa tó bá jẹ́ pé yìí páyọ̀ lọ́wọ́ bá lẹ̀ ń pè yẹn ẹ páyọ̀ lọ́wọ́ bá tó mi èmi ti ń sùn torí pé ẹni tí ń ṣe àtẹ́jù kí ní ọmọ pé jẹ́ máa wà láì ká máa ti gbogbo orú lọ́wọ́ ìbẹ̀rù ọlọ́wọ́ bá lè ó pé á ah! tọ́mátọ́yìn bá gbọ́pẹ́ nìkan pé á ah! wàláhì kódà àwọn aláàjì èsùn lóru pa wọ́n èsùn lóru tí lẹ́mọ́ fi má tẹ́fẹ́ pé á ah! àwọn ẹni ọlọ́run àwọn ọmọ àrọ̀ bẹ̀ wọ́n ládúwà pé wọ́n lè fojú kó oorun àbá ẹ̀dàkùnrin bá ọmọ mi ń wáṣẹ́ náà ni láti jọ ìkè ìrísẹ́ náà ni wọ́n sì lẹ́yìn sùn wàláhì àdúwà rẹ̀ ò lè gbà tẹ́fẹ́ wàláhì mo pè wàláhì àdúwà rẹ̀ ò lè gbà tí àdúwà rẹ̀ bá wá gbà tó rùpọ́ gbà ìsìdírọ̀jù nítorí ọlọ́run bá àlékẹ́lá náà gbàdúwà ṣe kọ́ọ̀lù

èmi a máa kírun lóru bẹ́ẹ̀ ni mo máa ń sùn bákan náà asúmù wà uftiru mo máa ń gbààwẹ̀ bẹ́ẹ̀ ni mo máa ń túnu èmi èkì gbogbo ọjọ́ ayé mi gbààwẹ̀ wà àtàzọ́wọ́jú nìsá bákan náà èmi ànẹ́bì fẹ́yàwó èmi a máa fẹ́yàwó fàmọ́ rọ́dì bá ìsúnnà tí falaysa minni gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gún ní kúò ẹgbòrú àwọn nǹkan yìí kí láwọn sọ̀hábà yẹ́ ṣe jama àṣejù ní ẹ wallahi àṣejù ní ẹ bẹ̀tà anábì sallallahu alaihi wasallam nítorí kan bá parun anábì sáré ti pè wọ́n sákèsì nítorí pé hadith ń bẹ tápadà sàlàyé fún wa anábì ní halaka almutanatti'un gbogbo almutashaddidun àwọn tó bá mú ẹ̀ṣẹ̀ lé kankan anábì wó parun ya parun ṣẹlẹ̀ sí wọn kódà ọwọ́ àwọn wàsíyà tánàbí sallallahu tó rò pọ̀hùn léegun anẹ́bíwá ní kọ́rọ máa gbàwẹ̀ níwọ̀nba olóhun lágbára jù báyẹ̀ lọ ó ní inni la uqiqu akthara min dhalik èmi lágbára jù yẹn lọ anẹ́bí anẹ́bí ní kọ́ máa gbàwẹ̀ ọjọ́ mọ́ndí àtọjọ́ tọ́sí olóhun lágbára jù báyẹ̀ lọ tọ́ anẹ́bí ní ọjọ́ mẹ́ta nínú lóṣù kọ̀ọ̀kan yẹn ni pé ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àtọjọ́ ìdógún ọjọ́ kẹdógún olóhun tó lágbára jù báyẹ̀ lọ ọ̀dà báyẹ̀pọ̀ bá lágbára máa gbàwẹ̀ anábì Dawud alayhi salatu wassalam kana yasumu yawman wa yutiru yawman ìmá ń gbàwẹ̀ ọjọ́ kan yóò ti lọ́jọ́ kejì ó ní inni la utiqu akthar min dhalik ó ní mo lágbára jù yẹn lọ

kò bá lè ṣe ìgbà tó dàgbà tí ara dára àgbà tí wàhálà wá bẹ̀rẹ̀ sí ma yọjú tààrò gbé má ó ní kò bá lè ṣe o nígbà tánàbí fóhun ní mara fóhun ti gba ìmara nẹ́bì níjọ́ nìlọ́un tánàbí fóhun ní dẹ́kùn lótọ́lẹ̀ tó jẹ́ pé hadith wáyé pé ọlọ́run bá ní tẹ́lá wọn ní sọ yàrọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam lórí illa ikhtara aysarahuma àbíkọ́ yẹ́ pé lè tó rọrùn tó bá bèèrè fún ànábì ní option méjì pé o lè ṣe léyìí o tún lè ṣe léyìí ilé ìtọ́ bá rọrùn jùlọ lẹ́bí òmù kò ní mú ilé tó bá nira ẹ ilé tó bá nira ọ̀la wọ́n wá káàkiri lónìí pé ẹ̀dàkùn àfáàwò ni ó gbóná láwùjọ iná tí ó gbére gbé àfáàtọ́ pé ẹmà tójú ẹ̀rẹ̀ kókókó pé àfáàyẹ mọ́ ń sọ dúdú gan ìfáàtẹ́wò tí bá ń sọ̀rọ̀ báyìí gbogbo àwọn gbogbo àwọn àgbàgbà lọ́rin ló jà gbogbo wọn ní mọ́ ń sọ dúdú tọ̀tọ̀bí àọ̀dọ́ ni pé wọ́n sáàmà wẹni tí ó lẹ́kọ̀ọ́ tó tí ó lè pọ̀ lójú tí ó kà máa sọ̀rọ̀ sáwọn èèyàn jàújáù èdè tí ó sí inú ẹ̀kọ́ ànẹ́bí ẹ̀ lérí bí tánàbí ti bọ́ tàrí láyé tọ́wá ní èyí ọmọ àbúláàbì yẹn fámílì mi ni o ó ti sí òkò ọmọ àwọn ọ̀nà oye kò níta àbúláàbì yẹn kéèkéé ní mo gbọ́ fún yọ́ láìláì ẹni tó bá rí kó mọ́ wá àbúláàbì sì ní kó dànú àwọn tí kódà ń jọ tí ó ṣe nǹkan tó ṣe sáànẹ́bì anẹ́bì kó ṣe pẹ̀lẹ̀ ọlọ́run ṣe pẹ̀lẹ̀ àbí wọ́n rọ́wọ́ lànẹ́bì lọ ọlọ́wọ́ bá ìrékẹ́lá lọ èpé tọ́ sí ọgbẹ̀lú tó ṣe láíláí àbújá lè mẹ́lẹ̀ àbútọ́ níbu mẹ́lẹ̀ gbókú àwọn eléyìí báyìí inú àwọn àgbàlagbà ògbóǹtarìgì kèfèrí Mẹ́kà ni wọ́n ẹ̀ẹ̀lérí nìkan rí tánàbí sallallahu alaihi wasallam ti wá bẹ̀rẹ̀ sí máa ìjọ abẹ́rẹ̀ tí ma bọ́ta tí wá ń sọ wọ́wà wà sí ń sọ yìí nítorí pé inú kẹta láti sàlàyé náà torí àwọn ìran nǹkan ma tó máa ń wọ pọ̀ gan gùlúwù máa ń wọ̀rọ̀ dáwà tí yọ̀ bá sọ́ra wallahi èyàn máa ṣe gùlúwù lórí ọ̀rọ̀ dáwà àwọn ẹ̀rí jẹ́ ń bẹ bá nẹ́bí sọ́lọ́sàn ti tí a rò pé irú ẹni bẹ́ẹ̀ tí a fẹ́kọ́ gba ìsìláàmù ni tí a sa sàtúnṣe ni àbẹ́fẹ́kọ́ kan rẹ̀ lè kò sẹ́ni tí wọ́n bá sọ rọrọ̀ báyẹ tí kódà fìràáhùn bó ṣe burú tó ayà kùrán kò ṣe parẹ́ wọn sí wọn ní ìsìlúgbù dáẹwà báwo máa ń báyàn sọ̀rọ̀ ní tẹ́fọ́fẹ́ bá sọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ bá rígá sọ pé ìrẹ ààrẹ Musa ti Harun ẹ máa lọ sọ́dọ̀ Fir'aun ẹlọ́pin sójú ọlọ́wọ́ bá wa qula lahu qawlan layyina wa qula lahu qawlan layyina tí ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ tó lẹ̀ ọ̀rọ̀ líìn ni ẹ máa ń bá eléyìí tí mo mọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn sàbábù mọ́ sí lónìí o ní pé wàlláhì kódà ó kéré nínú àwọn sàbábù tó nífẹ̀ẹ́ ìdáyà fáwọn ọmọ àdúgbò rẹ̀ àbíbáwọn yẹn rẹ̀ in tó fẹ́ ṣe ni pé ó fẹ́ tọ̀ bá kọ̀ so mo ní kí wá so ó dá pé ẹ má lo síbí so ẹ̀ẹ́tẹ́bà tí lo so bídíà ní síbí so ìṣàlá látòrí lọ mẹ́rin sálámà sí ma ó ti yẹ́ mẹ́rin sí tó pé mo rí pé onífẹ́ẹ̀nú ní ẹ̀fẹ́ gbọ́ ẹ̀ẹ́kẹ́ ti gbọ́mọ̀ adọ́rà ṣé bẹ́ẹ̀ tí máa ń ta ṣé bẹ́ẹ̀ tí pọ́ sí yé nìyẹn bóyẹ̀ tí máa ń ṣe ṣé dáwà ló ṣe yẹn yóò wà ní yóò mo ti lọ ṣe kọ́mọ̀tì ló jà fún ìṣe kọ́mọ̀tì ẹ̀rí wo ló mo ti ṣe ìkọ́mọ̀tì ló jà so kèfèrí ni brọ́dà yẹn náà ó ti yẹn sì mo ti ṣe kọ́mọ̀tì ló jà fún tí ẹ bá wá ní àìkọ́mọ́bò ló ṣe ó ti ń bí mílẹ̀ kébò mú ṣe ìwọ̀n náà alákẹ́ brọ́dà yìí ọ̀rẹ́ pé kọ̀bẹ́ dúró dédé ọgbà síkọ̀ àbí ọkọ́bàrù síkọ̀ kéwú mi tó dénú kọ́bàrù síkọ̀ tó bá tẹ̀lú ti ká kọ́bàrù tí kọ̀ báyìí káàbìrì ti yan ẹgbẹ́ gúnmí wà láì báwọn kọ̀wá ní ṣe mọ́ ṣe ní ẹ àdíkọ́dà tó bá pé 50 lónìí tí ó bá fi pé ọdún kọ́ bá fi kólẹ̀ tó wọ́n bá kú tẹ́ wà láì wọn ní kú ju 20 lọ honestly speaking because wọ́n mọ̀ pé ra wọ́n kéfè ní sóní pé à kí ẹ wá ní à brọ́dà kò rí báyẹn àjọba náà kíra ẹ̀ náà ni o lẹ́tí wọ́n pé à èmi ò tí ìgbà pé ẹ ti sàlàyé fún náà

so tẹ́ bá dẹ̀ ti gbé hukun lé lórí tó so ilé yìí báyìí Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan kó dàdé ní pé ọ̀rọ̀ jihad gan ọ̀rọ̀ jihad bó ṣe lágbára tó yẹn Ọlọ́run ní wa qatilu fi sabilillahi wa la ta'tadu ọlọ́wọ́ bá ríkẹ́lá ní a ẹ máa jà sójú ọ̀nà ọlọ́wọ́ bá láti lè pẹ́ ọlọ́wọ́ bá ká àwọn tí ń gbógun ti ẹni ẹgbógun ti wọn wà láti àtàjù tó ń ti bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ tayọ àlà ẹwà ń jà lọ́ba àti tí ìyàmbá tó ń sunkún ìyàmbá rí náà Yorùbá ní bàbá ń sunkún àmà rí náà ni bí ìyàmbá ń ṣe jihad lọ́wọ́ wà láti àtàjù gbọ́dọ̀ nínú ẹ̀ òun ni kápa arúgbó tí ò jáde wájá àtọmọ kéèkèé tí ò jáde wájá àtàwọn obìnrin tí wọ́n jáde wájá ìmọ̀ pa wọ́n nínú àṣejù ló wà ibẹ̀lẹ́ni kó ti wá mú bọ́m̀bù lónìí tó wà lọ jù sọ́jà jihad ẹ̀mẹ́ iye ọmọ kékeré tó ti pa mẹ́ẹ̀ sáwọn yóò wájá sáwọn ọmọ kékeré tó lọ jù bọ́m̀bù ẹ̀mẹ́ yóò bèèrè tó ti pa ẹ̀mẹ́ yarúgbó tó ti pa níbi tẹ́gbà tí ìyàn bá lọ ju bọ́m̀bù sí ọjà ọjà jẹ́ tó wá jọ yìí inú mọ́sálásí gan ó tún wá ju bọ́m̀bù sí mọ́sálásí kò síkà tọ́pa kò ju wípé ìròrí pé sẹ́rítẹ̀yàn bá ti ní ìròrí pé àwọn tẹ́ ń wò yìí òkín ṣe mùsùlùmí kò sí nǹkan tẹ́ lè ṣe pẹ̀lú wọn because wallahi àwọn tó máa ń níròrí àṣejù yìí wọ́n gbà yí pé mọ́sálásí wọ́n gbà pé mọ́sálásí mùsùlùmí ni o ẹni tó bá wà ní jòkó lẹ́bá sí wà ní jòkó yìí kìí ṣe mùsùlùmí kí ló dé ń gbọ́wà sí èjìgbò pàláyọ̀ ti di kèfèrí báyẹn ẹjọ̀ brọ́nà ẹ̀lú kí ni èjìgbò lọ́dọ̀ yìí wàláì tí ó bá jọ wé káàbìrì ní báyẹ̀ ẹ̀hẹ́ so mo ti ma bí tẹ́wà mo ti ma bí tẹ́wà so onírùjú ni wàláì nítorí pé àkíyàn náà di ẹ̀lẹ́rẹ̀ pẹ́dàkùn ẹ̀yìn aláró kí ni Ah, kí lálárọ́ lọ́dọ̀ yìí wàláì ìntọ́ ẹ̀fẹ́ ti ní ìgbẹ̀rẹ̀ kèfèrí àmọ́ṣálá ìmọ̀pẹ́ gúrù báyẹ̀ bá ẹwà ti jẹ́ jẹ́ àtẹ́jẹ́ gúrù àkídàjí ẹ̀pẹ́ kí lára láì wàláì ó ti gúrù báwọn nítorí pọ́ paláró ní kèfèrí ó ti gúrù báyẹ̀ wọ́n tí ọba ti paláró ní kèfèrí àkò ah, gúrù rárá kò gú kéèsè kéèsè sún ní kéèsè brọ́dà gbogbo àwọn nǹkan báyìí ẹ̀sìn rọrùn pátápátá gbáà ni ló jẹ́ pé nínú àwọn àyà pọ̀ gan ọlọ́run àríkà ní kíra pé ọlọ́run wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida alwasatiyya tó wọ́n bẹ̀yẹ òun náà ni al'adala kí yẹ jẹ́ adì kí yẹ jẹ́ ẹni tó dúró dédé kò ọlọ́wọ́ bá ní wa kadhalika ja'alnakum ummatan wasatan

tí ó bá ti lè bìlọ́ǹgì sí ibi tó bìlọ́ǹgì sí àbí kó sí àdì same doctrine pẹ̀lú ẹ̀ ìdájọ́ tí ó kù nídá tó dẹ̀ jẹ́ sí pé irú nǹkan yìí Ọlọ́run bá nìkan kódà nínú àyà mi ọlọ́ni wala alla ta'dilu ìbínú àwọn èèyàn ẹ má jẹ́ kó gbé yín débi pé ní sòdodo nígbà tẹ́ bá fẹ́ ṣe ìdájọ́ lé wọn lórí àbí tẹ́ bá bí nípa wọn àbí ni ẹ má jẹ́ kó ìdílù hù akọ̀rọ̀bù lè taqwa ọ̀rọ̀ ni ẹ̀ṣẹ̀ dédé òun ló súnmọ́ pàyọ̀ lọ́wọ́ bà láti mọ̀ pé ẹ̀yìn jẹ́ onídédé yẹn ni gbogbo àwọn nǹkan báyìí òun ọlọ́wọ́ bà àríkẹ́lá ń kọ́ wa ọlọ́wọ́ bà وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá ní ìpọ̀ fún yín ẹ́ alìlẹ̀dínà láìmù pọ̀tìlúkùn fi dìí nípa àwọn tí wọ́n nínú ẹ̀sìn kèfèrí ni wọ́n bẹ̀ tí wọ́n wọn gbóhun tí wà láyé kùrìjúkùn èmi Ọlọ́run bá òní kẹ má ṣe dáadáa sí wọn èmi Ọlọ́run bá òní kẹ fara ní wọn èmi Ọlọ́run bá ọ̀pọ̀ fún yín kẹ má ṣe dáadáa sí wọn wà tún kò sí pò ilé ìhì èmi Ọlọ́run bá òní kẹ má ṣe pẹ̀lú wọn nígbàtí sallallahu alaihi wasallam tí kéfèrí àti mùsùlùmí bá ní ìfàǹfà lórí àlámọ̀ríkà lórí nǹkankan tó bá gbé ẹlọ́sọ́rọ̀ ànábì tó bá ni ó ní ààrẹ ànábì ó sì dá anẹ́bí ọ dákẹ́ ìbèrí láre yóò dá mùsùlùmí lẹ́bí èyí ń fà tí ọ̀pọ̀lọpọ̀ ìbèrí tó fi gba Islam pé à okun dá mi láre ọdá ọmọ lẹ́yìn rẹ lẹ́bí tó sì jẹ́ sí pé kódà yàwú ní ẹpa àjẹ́ ọ pé mùsùlùmí ló ní dúkìá yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sí rojọ́ kalẹ̀ tẹ́ bá sí rojọ́ kalẹ̀ ní ṣẹ̀rí ẹ̀fánàbí ọmọ ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n rò lànàbí gúrò pé ìwọ̀ o ní bá na mọ́ wá so ajẹ́pẹ́ taa táà rí dúkìá pẹ̀lú ẹ̀ òun náà ló ní ní ẹ̀ àìmọye bẹ́ẹ̀ lọ́jọ́ kan Umar àti kánú àwọn Yahudi wọ́n kó ẹjọ́ lọ sọ́dọ̀ Abubakari wàtí Abubakari abẹ́ sọ Abu bàbá hafsọ kò ní kòròjọ́ ìgbà tó wá bẹ́ẹ̀ sọ fún ìyàwó ní kòròjọ́ ó wá ìyàwó wọ́n dára a ọmọrù ní àkọ́rọ̀mọ̀kọ́mọ̀lọ́ bẹ́ẹ̀ ti pè mí kọ́lẹ̀ pé arákùnrin ẹgbọ́dọ̀ because dédé ni ẹ̀dá sọ pé a ń pèrè ní a ń dára ní lábò sínú pè mí lẹ́ẹ̀kan ẹ̀dà mi pé nígbàtẹ́ ẹwà ní ọgbẹ́ni alàgbà ẹ̀yà pé ẹ̀mí pé eléyìí tó pè mí lálàgbà yìí ní òsì ní jáde èèyàn rẹ̀ bẹ́ẹ̀ ló ń kó mẹ́lẹ̀ ló ń kó lójúmẹ́lẹ̀ ẹ̀rọjọ́ wọn ayé ọrọjọ́ wọ́n ẹrọjọ́ ẹmà wàláyà àwọn èèyàn ní ọ̀nà àbòsí gan ẹmà ìgbà tán pé ah, ní ẹrọjọ́ ẹ ẹmà ẹni ẹgbọ́ mọ̀ pé tí kó láyà jẹ àwọn èèyàn ní ìsìlámù pọ̀ fún wa lẹ́yìn tí a ti ma nǹkan tán pè ní àṣejù nínú lúrọ̀ eléyìí tí mo fẹ́ ta ma fi sí jù lọ ló jẹ́ kí n ti ọ̀rọ̀ ti lúrọ̀ síwájú oún gẹ́gẹ́ ní kí náà pè láṣejù inú ẹ̀sìn oún gẹ́gẹ́ láfẹ́ gbìyànjú àti sàlàyé ní báyìí inṣáàlá òun láwà máa mú ẹ̀rí wá lé lórí ṣùgbọ́n ká pè láṣejù nínú ẹ̀sìn mọ́kànlẹ́ ká Islam ó pè wá sí ìmọ̀ ṣẹ̀sìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó pè wá sí ká mú nǹkan pẹ̀lú ẹlẹ̀

wàlá yùrídù bí kùmù lọ́ọ̀s èmi ọlọ́wọ̀ bá yìí fẹ́ nira fún yín báwo lọ́wọ̀ bá lè kí ó sì máa fẹ́ ìdẹ̀kùn fún wa táwọn sọ yí pé yìí nira gan la ń fẹ́ bákanáà níbo mi ọlọ́wọ̀ bá lè kẹ́sọ pé ma ja'ala Allahu alaykum fi dini min min harajin ọ̀rọ̀ yẹ ó wà abúláw lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ gan ọ̀rọ̀ tó dógóngó ni tó bá sọ pé tọ́nà bá sọ pé ma ja'ala Allahu alaykum fi dini harajan òun náà wà abúláw torí pé harajan nẹ́kọ̀ọ̀rọ̀ òun náà fi síyákì náfí nítorí pé náfí ní bọ̀ pé ọlọ́run nẹgẹ́jì pé òun ò gbé kọ́ gbogbo ìnira kódà kó kéré bí ọmọ náà gúbáyìí gbogbo ìran ìnira pátápátá harajan

pé ìrọ̀rùn lòun fẹ́ ìrọ̀rùn lòun fẹ́ ìrọ̀rùn lòun fẹ́ ló fi jẹ́ pé àwọn òfin ṣẹ̀ríà tó bá ti fẹ́ mú nìra dání fún yẹn ọlọ́ọ̀bà lè yóò sì gbé kóòfún kódà débi pé ọlọ́ọ̀bà lè ká ní àwọn azlal àwọn ẹrù àjàgà tí máa ń wọ̀nyẹ̀ lọ́rùn ọlọ́ọ̀bà lè kẹ́lá gbé kó pálí wọ́n nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà lè kẹ́lá gbé kó àti al-isr ìnira ọlọ́ọ̀bà lè kẹ́lá gbé kó pálí wọ́n nẹ́bí sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé ìrọ̀rùn lọ́rọ̀ ọba àríkẹ́ ń fẹ́ fún wa ẹwù sí àwẹ̀lá ń gbà yìí tó bá di wípé èyàn bá sàárẹ̀ ní sàárẹ̀ èyàn bá lágbára ọlọ́run bá rígbára òun yóò ń dá àwẹ̀ fún báwẹ̀ sí lágbára tó nítorí kíni nítorí pé ọlọ́run bá ń wájẹ́ kòkó wa kódà kí èyàn bá o kò sí ìrẹ́ tó ṣe o ìsìláàmù dẹ̀ tó gbà láì kọ́ mọ́gbàwẹ̀ nítorí pé kíni ìrìn àjò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìnira ni àwẹ̀ náà wá nira ìnira méjì ó wá pàdé ìdájọ́ ẹ̀rẹ̀ ní pé alìmọ̀ṣákọ́tú tajribu taysir tí nǹkan bá ti fẹ́ nira báyìí yóò fa ìdẹ̀kùn wánú ìsìlámù ẹwọ̀rọ̀ ọrún bó jẹ lágbára tó yẹ ọlọ́ọ̀bá àníkẹ́lá ní bíyàn bá lè kí lórí ìdúó kó kí lórí kó kí lẹ́n tọ́rọ̀ tó fara ti nǹkan tí ó bá lè kí lórí lẹ́n tó fara ti nǹkan kó kí lẹ́ni tí ó rọ̀gbọ̀kún tí ó bá lè kí lẹ́ni tó rọ̀gbọ̀kún tó tẹ̀yìn lélẹ̀ arẹ́bìnrin kọ́ máa sàpẹẹrẹ kó kẹ́ so ilé yìí báyìí ló ń túmọ̀ sí pé gbogbo tó bá ti fẹ́ nira nínú àlámọ̀rí ẹ̀sìn ẹ̀sìn ó sì máa yóò sì máa gbé kó fún yàn tó bá ti fẹ́ nira ẹ̀sìn ó gbé kó tó bá ti fẹ́ nira bẹ́ẹ̀ náà làwọn olóyún bẹ́ẹ̀ lẹ́ntí ń tọ́mọ lọ́wọ́ àti bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó ẹ́ pé òfin ni àmọ́ nígbà tá ti rí àwọn nǹkan náà quran nínú Suratul Baqarah la ولا تحمل علينا ما لا طاقة لنا به ولا تحمل ولا تحمل علينا ما لا طاقة لنا به Ọlọ́run bá lè kẹ́lá mẹ́gbẹ̀ fọ́ wa lọ́rùn mẹ́ lábọ̀ wa lọ́rùn ló fi ẹ̀sìn in táà ní kàpá àti ṣe Ọlọ́run bá lè ọlọ́run ní òun ọ̀lábọ̀ ẹ̀mí kẹ̀kẹ́ lọ́rùn nínú àwọn òfin ẹ̀sìn illa usaha àyàfi dìde tó ní kàpá àti ṣe níbòmí la yukallifu Allahu ma a ọlọ́run ọba àlékẹ́lá ọ̀lábọ̀ ẹ̀mí kẹ̀kẹ́ lọ́rùn láti nánú dúkìá àdàfún tọ́lọ́run bá fún tó pé ọ̀rọ̀ náfàkọ̀ ọ̀rọ̀ gbogbo àwọn yìí ọba ń jẹ́ pé ẹ̀sìn yìí nǹkan bẹ́ẹ̀ náà hadith anábì sallallahu alaihi wasallam anábì ní inna dina yusrun anábì ní ẹ̀sìn tẹ́ ń wò ìrọ̀rùn ní ẹ̀sìn islam rọrùn púpọ̀ walan yushadda dina ahadun illa ghalaba ẹnìkan ò ní wá mú ẹ̀sìn nira fún hadithu kan nìyẹn nínú hadithu míì anábì sallallahu alaihi wasallam tó bá rán àwọn èèyàn ṣẹ́ tó bá rán wọn láti lọ sí dáwà anábì wa pè wọn anábì tó fún pé yẹ̀sírọ̀ nínú ìwáyà mi tó bá ẹgbọ́n pọ̀ yẹ̀sírù ẹmú nǹkan rọrùn fáwọn èèyàn wà látò àṣírù ẹmá mú ẹ̀sìn nira present Islam short that àwọn èèyàn mọ̀wò bí ìgbà fún nǹkan tó nira ní fáwọn láti wà látò àṣírù ṣe anábì náà anábí o mọ dáwà sí àbí àbánábí o mọ torí tí yẹn bá ń karú àwọn àdífì fẹ́lú ní ọwàdí ẹ̀ àwọn tí máa ń fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mẹ́sìn nù àwọn ìrẹ̀wọ̀n níkanṣe ní gbogbo àwọn àdífì náà máa ń lò sí kẹwàásà àdífì ń tàbí ń lò bàtánà bí dídí pé àwọn èèyàn kalẹ̀ pé yẹ sírọ́ wà látún àsírọ̀ ẹ̀rọ fáwọn èèyàn ẹmọ́ ni wọ́n lára ẹmọ́ nìra fún ẹmọ́ fún ara ní wọ́n bà sírọ̀ wà látún àfírọ̀ ẹkún wọn nírò dùnú ẹmọ́ ní wọn jáde kú nú ẹ̀sìn ẹmẹ́ lè wọ́n jáde kúrò ẹ̀sìn nínú ìwáyà mi anẹ́bẹ̀lọ́bẹ̀ kọ́ọ̀rìbù wà látù ṣàdídù ẹfà àwọn èèyàn mẹ́ra ẹmẹ́ lè wọ́n dànù ẹmẹ́ lè kankan máa ẹmẹ́ lè kankan máa èèyàn a ní èèyàn tí ọmọ oúnjẹ ṣẹ̀ṣẹ̀ ó ma gan ọmọ oúnjẹ ẹ̀sìn ò tó mú lówó pè babanla wàhálà ni wàhálà ni so ó jẹ́ islamu ẹ̀sìn tó pè ni àwa tí a bá fẹ́ pẹ̀kẹ̀ sójú islam a gbọ́dọ̀ mọ̀ báwo la pẹ̀kẹ̀ sójú ọ̀nà yẹn pẹ̀lú rọrùn ni débi wípé ó dàkọjá wà tí òkèsè musulmi lábẹ́ pé ọlọ́wọ́ bá jẹ́ sọ pé ọlọ́wọ́ bá ní ẹ gbọ́dọ̀ bá àwọn táa fún ní tíra sáájú ní àwọn Yahudi àti Nasara ẹ gbọ́dọ̀ bá wọn jiyàn nínú ẹ̀sìn ẹ gbọ́dọ̀ bá wọn ṣe fàǹfà nínú ẹ̀sìn illa àyàfi billati ya ahsan tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ tẹ bá fẹ́ bá wọn ṣe fàǹfà ọ̀nà tí a tàgbà tàgbà yín láyè láti bá wọn sọ̀rọ̀ ní pé ẹ bá wọn ṣe pẹ̀lú ọ̀nà tó lẹ́wà ẹ sọ̀rọ̀ tó dáa sí wọn ṣùgbọ́n in tó mọ̀ bàlẹ̀ kan takò ní alẹ́rùnùkù ká mú kakaka kábẹ́ lè jù anẹ́bì ẹ̀ṣẹ́ bẹ́ kò yíra nìsìn ẹjẹ́ tàbí fi hadith ka sàlàyé ẹ̀ anẹ́bì àwọn yahudi kan wá bá anẹ́bì sallallahu alaihi wasallam hadith yìí Bukhari àti Muslim bá wá àwọn yahudi wá sọ bá anẹ́bì assalamu alayka ya Rasulullah Muhammad assalamu tẹ́yàn bá jẹ tí gbọ́ dáadáa assalamu alaikum lẹ́rù pọ́ sọ àwọn Yahudi a máa dáwọ́rú ẹgẹ́ bí àwọn ti sin náà ṣe máa ń dáwọ́rú gúnrin tó bá ní àǹfààní tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ dáwọn aláṣejù sin náà tó bá ní àǹfààní tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó sì mọ̀ ní pé ọ pàtàkì sálámà tó rí mi kò wá ní sálámà sí mi à kódà àwọn tí ma ń pè ní lásán àwọn tí ma ń pè tọrọ ọfẹ́ gbàǹfà lọ́dọ̀ mi kódà mú jẹjẹ pé ọfẹ́ pè mọ́ ọfẹ́ fi gbé mi ṣubú náà ni o mọ́sùlẹ̀ tí mọ́ pé ọ̀sá nìdí mi ni o tọ́ bá nìdí mi ò níwé síkẹ́ ìjẹ láti gbàǹfọ̀mẹ́ṣẹ̀ mi ẹ̀lò ìpè nínú ẹ̀lò àbúwá fẹ́ bèèrè bèèrè ni ṣe wọ́n tó ń

because ó lè má ẹwà ẹ̀sọ̀ wá bèèrè tó fẹ́ bèèrè nígbà ẹ̀mọ́ wá dá lóhùn kí láìfàyán bẹ̀ ni pé ìtàlẹ́fàyán bẹ̀ ni pé àwọn èèyàn láwùjọ wa lónìí àwọn ọ̀wà tó jẹ́ sí pé kò bá ẹ̀kọ́ mu bíyàn sí ń bá yẹn lò tó jẹ́ sí pé ìwò tẹbá fẹ́ sàlàyé nǹkan fún gan tẹ́bì jó gbọ́yé tánàbí sọlọ́sọ́m sí ń báwọn yẹn lò kọ́nẹ́ sí ń báwọn yẹn lò anábì sọlọ́sọ́m sọ fún àwọn ìwá wọlé wọ́n máa ń da wọ́n rú ìgbà míì tàbá bẹ́ sálámà sí tẹbàrù wọn sálámà sí wallahi kò sálámà a máa ń ṣe dáadáa kò ibá ní jìnà mo dá wọn rúkún ni mo dá wọn rúkún ni àwọn ìyìn àwádá wọn fà náà sallallahu alaihi wasallam wọ́n ní assalamu alaikum assalamu alaikum tí yàn wá dé sí dáadáa èyí rò pé wọ́n ni wa alaikum dédé bẹ́ẹ̀ ṣe rú nǹkan ma báyìí ìyàwó àìṣà ẹmà obìnrin pẹ̀lú tara àìṣà ni alíkùnmù sáàmù wà láàrín ẹkù ẹ̀tù sófò èyí tí pẹ̀lá rẹ̀ bí anábi ni mahala ya àìṣà ya àìṣà díẹ̀ díẹ̀ kí ló dé báyìí farabalẹ̀ sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìṣà ni anábi ọgbọ́n tán sọ ni èpè náà sẹ́ anábi ni mo mu isi sọ̀rọ̀ kanábi wa lẹ́kọ̀ọ́ kan bẹ̀yẹn Ànábì ní inna Allaha rafiqun yuhibbu ar-rifq ọlọ́ọ̀bá ọba tó lẹ̀ ní rafiq yuhibbu ar-rifq ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ kíyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ púpọ̀ kíyàn máa mú nǹkan pẹ̀lú ẹlẹ̀ ẹwọ Ànábì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa bí yẹn ṣe ń bá wọn Yahudi lò kódà tí wọ́n bá gbé ẹwọ ọ̀rọ̀ tẹ́sọ sáà Ànábì kí yẹn sí pè fún yẹn sẹ́ pé ó tó ah, ní yọ bẹ̀wù lẹ́sìká kò fi dá fún yí adùnrà pàndì yẹn ní kí n kú mi jẹ́ ẹ̀yìn ìyàwó ya ìyá zọ́gbò ní ẹ̀yà jihadi ti yá ẹ̀yà máa kó ma jáde ah, kìí tí ìka kó ma jáde wà láì tó ní gbogbo àwọn nǹkan tí ó yẹ káwọn yẹn dà rúrú sí láwùjọ yìí láwọn àwọn kan ma dà rúrú ni gbogbo ilé ò tí ìka kó ma jáde anẹ́bí ò kó ma jáde rárá kódà anẹ́bí ò kó ba ọ̀rọ̀ jáde ẹmà kásúwálì anẹ́bí ni wà aléìkò anẹ́bí gbọ́n tán wí a rẹ̀ gbọ́ ni anẹ́bí ni mo gbọ́n tán wí mo ti ṣe dáwọn lóhun pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ṣe kí dáwọn lóhun ni wa ni in tó fa pé inna

so irú àwọn èèyàn báyìí wọ́n lágbára gan kí èèyàn tó jáde kú lábẹ́ wọn ní ma ń pẹ́ gan bẹ̀tí tọ́mọ̀ wá fi sàánú eléyìí ni pé tọ́mọ̀ fi sàánú ti wá ní pé ẹni yíò kọ́kọ́ ní làákàyè náà ẹlẹ́ẹ̀kejì kò tún mọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ́ èèyàn ní máa ń ṣe báyìí fáwọn èèyàn kan gbà lọ́wọ́ rẹ̀ láíláí Ànábì ò ṣe bẹ́ẹ̀ ṣe dáwà fáwọn èèyàn àbí wàlláhì Ànábì ò fi bẹ́ẹ̀ ṣe dáwà fáwọn èèyàn kódà àwọn tí bákan náà kò tún kéwú problem we mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọlọ́run bá fi sànú súnnà ní wà ílá nǹkan bàbà jẹ́ láwùjọ wà ìwà láì kódà àwọn kọ̀ọ̀kan tó kú mẹ́ náà wọ́n bá ti mẹ́rin náà láyé àmọ́ tọ́nà bá wọn ni ayi tó rí pé à ṣe lè yí sí lọ́wọ́dé ma yẹ mọ́sáláwò náà bá ń yẹ̀wò náà bá ń bá pé kátàkátà ń sọ fi sàánú wọn wà bá so anẹ́rì sallallahu alaihi wasallam jẹ́ kó wáyé pé kíyàn máa sí nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà lórí ọ̀rọ̀ dáẹ́wà ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mú nǹkan pẹ̀lú rọrùn ẹ̀sìn Islam ẹ̀sìn tó rọrùn ni ká má sì gbọ́ kò tí ẹbá ìrọ̀rùn táwọn wí Islam ló dìsáìn ìrọ̀rùn fún wa kìí sí làkáyíwa lábẹ́ bí gbọ́rọ̀rùn yìí

wọ́n yẹ kòkòrò tí ń dì mọ́ èyí ló kò nira báyẹ̀ nísìn wọ́n wá orísìírísìí àwọn pàwùdà náà wá ń tà fún yín báyà torísìírísìí ọṣẹ wọ́dírú owó tọ̀ ná lórí pọ̀ mẹ́fà ọ̀rùn gbẹ̀yìn lásán owó tó yẹ pé ó tẹ́lò mí gbọ́ bùkátà kọkàn fílẹ̀ lásán kọmọ bá ti ẹlọ wàlọ́yẹ ẹwà tó ni àmọ́ ṣe so

ṣẹ́rí gbogbo tó fà tó fi lè kẹkẹrẹ láwùjọ yìí àti àwọn tó ti lè rí pé àṣà wa ní àbẹ́jùlẹ̀ àti grímọ́nkáì ẹjẹ́ ayé ẹ̀mí ara wáwò wallahi grímọ́nkáì pé à irú ọmọ yìí wá ń dúó kí èmì irú ọmọ yìí sọ pé ti ń wọ ẹnì gẹ́gẹ́ pé irú ìgbéraga ti ni kò sẹ́nì kankan tí ó máa rí láì fi sí àìkúnlẹ̀ fóhun tí ìbá ti pé ìgbéraga bá mẹ́lẹ́mì rẹ̀ pé ó nílà rẹ̀ fóhun lọ́lá jẹ́ ni àbíláwọn ọ̀nà tí àwọn bí n jù ọwá ríra rẹ̀ bẹ́ bí yẹn bá dẹ̀ ti ríra yẹn wallahi ọlọ́wọ́ rẹ̀ lẹ́ ni o Ànábì ní man tawadda'a rafa'ahu Allah ẹni tó bá rẹ̀ lẹ́ Ọlọ́run ó gbéga mafhumul mukhalafa ní pé tó bá gbé rẹ̀ ga Ọlọ́run ó rẹ̀ lẹ́ bẹ́yàn bá ti gbé rẹ̀ ga Ọlọ́run ó rẹ̀ lẹ́ torí pé tó ni ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá náà záà rẹ̀ ẹni tó bá bí mẹ́lọ́wọ́ ti fàǹfà lórí ẹ̀kọ́ náà fẹ́ ìmẹ́lọ́wọ́ ọba rí kí bàjá ìmẹ́lọ́wọ́ bínú so ìgbéraga ní máa ń jẹ́ kí gbogbo ọba àríkẹ́ láti pátápátá tó rí ká mọ́ dìsáìnì wa wa fún ìrọ̀rùn sórí òṣùwọ̀n pé kí lọ́wọ́ bá pè rọrùn kí pè ní torí pé tí ò bá rọrùn ànábì ò ní ṣe ọlọ́run bá àríkẹ́lá òdè ní pàṣẹ rẹ̀ àrẹ̀tí yíkọ́ ẹ̀kọ́ ọlọ́run bá ògbín kankan tó nira gbékọ́ ọlọ́run tó àwọn ilé ìbáyẹ̀ rí pọ̀ gidi gan látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tára ibi tí ń sàlẹ̀ fún wa nípa ìmú ẹ̀sìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmú ẹ̀sìn pẹ̀lú kódà ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan ànábì sallallahu alaihi wasallam sọ fún Abdullah ibn Abbas radiyallahu anhu ó ní kọ́lọ báwọn sa òkú wa

òun náà ní kẹmọ̀lẹ̀ nígbàtà náà bí wá sọ ẹ̀ta náà bí wá ní anẹ́bí ní ìyákún walguluwu fi dìí anẹ́bí ní ẹ ṣọ́ra fún ìmọ̀ sàṣẹ́jù inú ẹ̀sìn fa'inna ma ahalaka lẹ́rìnà min kọ́blikún alguluwu fi dìí torí bẹ́ tó kó panu bá wọn tó sáájú ní òun náà ní ìmọ̀ sàṣẹ́jù inú ẹ̀sìn wọ́n sàṣẹ́jù ọlọ́wọ́ nínú al pé ya ahlal kitab la taghlu fi dinikum ọlọ́ni mo pẹ̀yẹ tẹ́ tààbún ní tíra la taghlu fi dinikum ghayra al-haq ẹ má sí àṣejù nínú ẹ̀sìn yìí tẹ́wà fi yapa òdodo inú ma sàṣejù òun salatu wassalam lọ́mọ Ọlọ́run ma sàṣejù òun kíyàn pé ànábì Ìsá alayhi salatu wassalam fún rẹ̀ lọ́lọ́run inú ẹ̀rẹ́ kíyàn pé ọ̀nzẹ́rù kíyàn pé lọ́mọ Ọlọ́run ba tàbí kíyàn pé ní sálìsù sàlátà Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta àbí ìkannú àwọn Ọlọ́run mẹ́tẹ̀ta

ọlọ́láwọn mùmìnì gidi àwọn ẹgbẹ́gbẹ́ ìdá àǹfàkù tó bá náwó ó túnmọ̀ sí pé àwọn mùmìnì àwọn mùmìnì yunfiqu wọ́n ma náwó lọ́lọ́bí ní ìdá àǹfàkù tó bá náwó májẹ̀mú méjì wọ̀rọ̀ pé lam yusrifu wọ́n ní ṣe àṣejù níbi owó níná wọ́n ní ṣe ìsọ́rọ̀ ni ẹ kéèyàn máa náwó sí ibi tí ó yẹ kéèyàn kí a máa náwó sí ibi tí ó yẹ kí a náwó sí àwọn ọ̀nà wo ni ṣẹ̀ríà ní ká náwó sí tó bá ti lè náwó sí àwọn ọ̀nà míì tó yàtọ̀ fún ọ̀nà tí ṣẹ̀ríà ní ká náwó sí ó ti sàṣejù ní owó níná nìyẹn ọlọ́ni àwọn ọmọ ìlú òkè ṣe bẹ́ẹ̀ lam yusrifu wà lam yaqturu ọlọ́ni bákan nínà àti ètò nìyẹn kí a máa ná owó kọ́ máa sáhun wà kana bayna dhalika qawama àrin méjèèjì na máa ń dúó méjèèjì òun na máa ń dúó wọn ní sàṣejù níbi owó níná wọn ní sàṣejù kò yíba ní sí bẹ́ẹ̀ náà nínú suratul Isra náà nínú sura yìí náà ọlọ́ọ̀bà àríkà tó sọ lọ́yè mí náà tọ́lọ́ọ̀bà àríkà tó bá nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá nílà nẹ́bí sallallahu alaihi wasallam ma ha owó mówó ìlà ìlú kíkà wàlá tabsutuha kullal bast ọlọ́ọ̀bá nílà nẹ́bí má wà ọwọ́ márùn kinayatun anil bukhl akànlù èdè fẹ́ni tí ò ní náà nìyẹn sáàmà ẹni tó wá wà ọwọ́ márùn nígbà tí ti pé ọrùn ní pọ́ọ̀sì wà bóò ní ó sì rọ ẹgbẹ́ kò ní mú kò ní onírànwọ́ mọ́wọ́ nìyẹn ọlọ́ni rà nẹ́bì mọ́dà ẹgẹ́ bí ẹni tí wọ́n sú ọwọ́ rẹ̀ márùn tí ó yẹ pé àti tọwọ́ bá kò bí ó ti ẹ̀ mọ́wọ́ gan kò lè rí mú ahùn ní jẹba wọn sẹ pé ọwọ́ àwọn èsábà lọ àpò tí ó bá sì pépà ni ó mú jáde kò ní mú tó sàǹfà ní báwọn èèyàn jáde ọlọ́wọ́n fi aláàrin ànẹ́bì mọ́jẹni tí ó rí báyìí wà látàbsùkò ha kúlẹ̀ bá mọ́ sí láwọ́ rẹ̀ nílàkúlà wẹ́gbẹ́ àtibítọ́ ẹ̀kẹ́ yàn náwó sí àtibítọ́ ẹ̀kẹ́ yàn náwó sí lọ́mà náwó sí fàtẹ́kùrúdá mazmúmà mahsúrọ̀ fàtẹ́kùrúdá mazmúmà lẹ́ni tí ó ma kábàmà nígbà tó bá ná tayọ tí ó ẹ̀kọ́ ọ̀nà tàbẹ́ni táwọn èèyàn ma yẹpẹrẹ nígbà bá ná bó ti ẹ̀kọ́ ọ̀nà mazmuman àwọn èèyàn ma yẹpẹrẹ rẹ tó pé èyí láhun kó níyì madhuran ó sì ma kábàmà nígbà bá ná ju bó ti ẹ̀kọ́ ọlọ́ni kí méjèèjì má bàá ṣẹlẹ̀ sí ọ má ya ẹni tí ó wàwọ́ márùn má ya ẹni tí ó dà ẹgẹ́ bí ẹni tàà sú ọwọ́ rẹ̀ márùn tí ò lè mọ́wọ́ lọ àkò tí ò ní lè mọ́ náwó má sì yẹni tí ó láwọ́ tán pátápátá tí ò ní máa ná sí ibi tó ẹkọ́ ná sí àwọn àfáwà Abdullahi bin Abbas Abdullahi bin Masud àti Qatada àwọn jẹ́kọ́ wáyé pé in tọ́nà máa ń wí torí ká mọ́wọ̀ ibẹ́ àwọn jí dị wọ́n lèyàn kọ́rọ̀ láwọ́ tó yẹ́yẹ́ wọ́n lèyàn máa ń sẹ́wọ́kù ah. yẹn ni pé mọ́nà tí tí na láwọ́ sí ibi tí ọ̀yẹ́ náwó sí mọ́nàwó síbẹ̀ tó gbọ́n tó náà bá lè ti fẹ́ tàbá náwó síbẹ̀ gẹ́gẹ́ bí Abdullahi sọ wọ́n ní iná àpàní na kọ́nà bá kó bẹ́ẹ̀ ni gbogbo alámẹ̀rí ẹ̀sìn parawata kò síbì kan tí gùlúwò kí wọ̀ tí àṣejò kí wọ̀ kódà débi á bèèrè bèèrè ẹ̀sìn ẹwà àwọn yahudi alayhim la'natullah àwọn yahudi lápapọ̀ ní ẹwọ ìyẹn mẹ́lú àkídàtù alìsínàtù ìjẹmà àkámọ́ sí bọ́ torí ìgbà míì tí ẹ bá ọ sáré wá tí mi lẹ́nu ni so tí ìbá wá sàlàyé ó lè di wàhálà tí ẹ bá rí yahudi kan yahudi yùka bí nasọ̀rọ̀ ní yùka ọ̀gọ̀rọ̀ lánàá rẹ̀ ṣùgbọ́n lápapọ̀ yẹn sọ pé la'natullahi ala al-yahud la'natullahi ala an-nasara kò tí ìbá nìsìn yìí so a mẹ́kọ̀ wá rí nasọ́rọ̀ ní kẹ́kọ́ wá ní la'natullahi alayhi láìláyọ̀ wọ́rọ̀ síbẹ̀ ó ta àṣejù ní yóò náà àṣejù ní àwọn yahudi wọ́n sàṣejù ní ìbéèrè ọlọ́wọ́ bá lè gẹ́rẹ́ sàlàyé fún wa nínú suratul Baqara kí lọ́wọ́ bá lè gẹ́rẹ́ sọ ọlọ́wọ́ ọlọ́wọ́ bá lè tẹ́lá parí láti àtọ́gbàṣò bákọ̀rọ̀ bí kí ẹpa bákọ̀rọ̀ kí ẹpa màálù ó ní tí wọ́n ṣe wọ́n pààyàn ni àwọn Yahudi wọ́n pààyàn ọlọ́wọ́ bá lè tẹ́lá wá fẹ́ kí wọ́n ṣe ọlọ́wọ́ bá lè tẹ́lá wá fẹ́ tú àṣírí ẹni tó pààyàn yẹn torí pé wọ́n ń wẹ́ ẹni tó pa ẹni yẹn láàrin ara wọn wọ́n ti wá ń ti ikú ẹni yẹn má ọ̀pọ̀lọpọ̀ àwọn kó ṣe mọ́ ẹjíza fún wọn látara pípa màálù tó fi tí ó pa ìyẹnyẹ ọlọ́ọ̀bá wá pàwọ́lá jẹ pé inna Allaha ya'murukum an tadhbahu baqara ẹpa màálù irú màálù olè yóò mú jáde tí wọ́n ń sọ pé yẹn pa màálù tí yẹn bá pa màálù dúdú kí lọ́pa ọba pa bùbù kí lọ́pa tó bá pa ọmọ màálù kí lọ́pa ọba pa akọ màálù kí lọ́pa àtàbò rẹ̀ sẹ́mọ̀ pé ẹpa màálù màálù wọ́n láwọn gbàtà ń bá wọ́ wà látíra wọn lọ́rùn inna Allah ya'murukum an tadhbahu baqara ọlọ́run bá pa ní láti kẹpa màlúù wọ́n ni a ẹ̀rẹ̀ Musa atattakhiduna huzwa ọbẹ́ ma fi wá ti ẹ̀yẹ́ ni aláwọ̀ èèyàn tó Musa ń kọ ní nǹkan jẹ́ àmà àní Musa wá sọ fún pé eléyìí ẹsẹ̀ rẹ̀ gbé atattakhiduna huzwa qala a'udhu billahi an akuna minal jahilin àní Musa ní mo wá sọ lọ́dọ̀ Ọlọ́run bá kí n jẹ́ kan kúrò níbi kí n jẹ́ kan náà aláìmọ̀kan nígbà tí máa ń fọ́rọ̀ ẹ̀sẹ̀ sí yẹyẹ ẹ̀pá aláìmọ̀kan ni ẹ ọ̀dàbọ̀ bá <laughs> irú màálù ẹ̀dàkùn irú màálù wo ni wọ́n sọ fún wọn tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀pà màálù wọ́n ní irú màálù náà káàkwà ọlá àrẹ́bùsáwà bẹ̀lọ́n qala innahu yaqulu innaha baqaratun qala la faridun wala dhikrun alanu bayna dhalika faf'alu ma tu'marun in ti mọ́kọ́ kàyẹ̀ ni àbẹ́bì musa bá wọn bẹ̀rẹ̀ ọba ó ní tọ́nà ọba sọ fún inú màlúù tọ́nà ní kẹpa ní la faridun wala dhikrun kéèsè màlúù arúgbó kéèsì sọ́dọ̀ kéèsè màlúù tó ti rọ́kùnrin rọ́kùnrin kéèsè màlúù tí ọmọkùnrin rí ẹ̀dàkùn irú wàhálà nìyẹn o la faridun wala dhikrun kò rí ọ̀rọ̀ darúgbó ọmọ ọ̀rọ̀ jọ́dọ̀

fáàkì lọ́nà àtẹ̀sùrù nàìjírí ẹlọ wá mẹ́lú yẹ́lò golden yẹ́lò tẹ̀sùrù nàìjírí tí yẹ bá ti rí túnmí ó ti mẹ́lú pé káì irú àwọn olélé tọ́ adáyàtọ̀ yìí mẹ́lú tí ọ̀kọ́ mọ́ kò sí ẹbá ìsìn àwọn àbànú ìsìlẹ́lá òjò ọjọ́ kọ́lù ìlànà rabbaka yubayyin lana ma sọba ó tún máa bẹ́ lọ́wọ́ pé irú èwo gan lọ́wọ́ máa ń fẹ́ gan torí àwọn mẹ́lù jọra wọn lọ́dọ̀ wá o <laughs> àwọn mẹ́lù tí wá máa jọra wọn o gbogbo description tán sọ látàrọ ikò tí tó láti wá mẹ́lù bẹni torí ẹ̀bá pé wọ́n ní gbogbo àwọn mẹ́lù wa inna insha Allahu lamuhtadu tí kèé bá ṣe gbólóhùn wàláì wọn bá ti ṣe wọn bá ti láǹfààní àti ṣe àmọ́lọ́ wọn bá alékẹ́lá sànú wọn ó ní kásọ gbónú wípé qalu lana rabbaka yubayyin lana ma hiya innal baqara tashabaha alayna wa inna insha Allahu lamuhtadun qala innahu baqarat innaha baqaratun la dhalulun tuthiru al-ard wa la tasqi al-harth musallamatun la shiyata fiha qalu al-ana ji'ta bil-haqq wọ́n sọ bá rẹ̀ tẹ́ẹ̀dì yẹpẹrẹ pẹ̀lú pẹ̀fẹ́ ń dákó kéṣe màálù tí yọ jẹ ní o ẹ́ lázàlúlù kọ́lá iná yakúrù náà bákọ̀rọ̀tún láfáàrídùn lázàlúlù tó sírùl arù tẹ́ẹ̀fẹ́ ń dákókọ́ wà látẹ́sìn harf kéṣe màálù tẹ́fẹ́ ìrìgé ti tí tẹ́kàn fílẹ̀ tí ń yọ̀tọ̀ mẹ́ káàkiri láṣíyàtà fi ha kò tún wá gbọdọ̀ ní àbàwọn lára kọ̀bọ̀rọ̀ lálébù lára ọlùl ara jíta wani báyìí wa ma wọ́n wá pa wa ma inú àwọn fàálù mọ̀kọ́rọ̀wà ní pé wà máa káájú wọ́n fẹ́ẹ̀ lè mẹ́lẹ̀ rí ṣe tán wọ́n fẹ́ẹ̀ lè mẹ́lẹ̀ rí ibi tán ti wá wàhálà fún àwọn ọlọ́run bí ìtumọ̀ ní pé àṣẹ èyàn máa sàṣejù kó dàbí béèrè Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé ẹ̀fún wa nínú hadith Ànábì sallallahu alaihi wasallam sọ wípé Ànábì ní iyyakum Ànábì ní ẹ ṣọ́ra

àti ìmọ̀ yapa àwọn òjísí ọlọ́wọ́ bá wọn ìmọ̀ yapa àwọn òjísí ọlọ́wọ́ bá so innama ahlaka alladhina min qablikum kasratu masailihim wa ikhtilafuhum ala anbiya'ihim so ẹ̀kẹ́ mo sàrẹ́lẹ̀ kan pé al-ghulu ìmọ̀ sàtẹ́jù ìmọ̀ kó so yíò náà ló kó panu báwọn tó sáájú wa àwọn yahudi àti nasọ́rọ̀ so káwa náà ká kéré ní bèèrè ló fi jẹ́ sí pé ẹnìkan láti pàdánàbì sallallahu alaihi ọlọ́wọ́ bá alẹ́gẹ́ láti lọ́rọ̀ ìlú ní kẹmọ́ sí hajji ọlọ́wọ́ bá alẹ́gẹ́ láti hajji ṣíṣe ọlọ́run sí lọ́rọ̀ ìlú lórí fàhújú ẹmọ́ sí hajji ọparí ẹni wọ́n lọ́bẹ̀ yóò ní àfikúnlẹ̀ àmì ya Rasulullah ṣé gbogbo ọdọọdún ànẹ́bì ànẹ́bì wá dákẹ́ ànẹ́bì ọ̀dá lóhun ọba tó lọ́bá ànẹ́bì àfikúnlẹ̀ ó tún wà lọ́lẹ́ẹ̀kẹta àà ànẹ́bì ní làwọ́kútù náà làwọ́jàbà àbẹ́bí tí ń bá sọ pé náà mú sí tó ń bí mílẹ̀ rẹ̀ ìbéèrè tó torí gbígbà tí ẹ̀wọ́n wà láàsíra ẹ̀ lọ́rùn ẹ máa ṣe hajji ẹ máa ṣe ọparí bẹ́ẹ̀ máa ti sẹ̀kan hajji ló ṣe ọwọ́n bèèrè pé sọ́dọọdún àbẹ́bí tí ń bá fi sọ pé náà ó dọ̀rọ̀ ayà ẹjọ́ ra digress kí n ti ní ilé ìwà nínú delivery dáwọn bá tán fúwọ́ tánmọ́ mọ́ pé àti súnnà mọ́ jọ́ra yà tó bá níbi ní dáwọ́ kúrtù náà làwájábàtì tí ma sọ pé náà yóò di ọ̀rọ̀ yẹn ìwọ́n tó sọ pé ní Kùránì nìkan àti máa rọrọ̀ yẹn kí ó burúkú ló ń ké inú súnnà nẹ́bí ọ̀rọ̀ yẹn mẹ́mẹ́ lárẹ́bí ní laukúltù náà làwájàbàtì anẹ́bí ní tí ma wá sọ bẹ́ẹ̀ ẹ̀ nílágbára rẹ̀ ẹ̀ nílágbára rẹ̀ anẹ́bí ẹnu wọn bá bí báyé sọ fún yíhùn náà ní tẹ́ ṣe gbọ́ yíyẹn ẹ̀fí ilẹ̀ bẹ́ẹ̀ ẹmọ́ ma wádìí ẹmọ́ ìjìnlẹ̀ pẹ́sáfẹ́ wàhálà ní kò yíba nítì eléyìí náà nínú àwọn ìmọ̀bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ so a bákanáà máa ń wọlé níbi ìmọ̀ wámà gbogbo ìmọ̀tọ́lọ̀ ọba alékẹ́lọ́ ọba tí tí ọba ti lọ́wọ́ sí tèyàn bá ń wá àṣejù ní ṣe ó ti ń tayọ alábi ẹgbẹ́ asàlẹ́gbẹ́ ìtànkẹ́ láti jù ní kíyàn máa tayọ alá nínú ẹ̀ ní kíyàn máa wá ma ìdán àṣí gòlúwù ni ọlọ́ọba alékẹ́lá sàlàyé nínú Suratul Baqara so ìtànẹ́bì Suleiman àtàwọn Yahudi ọlọ́ọ̀bà ní gábi sàlàyé ọ̀rọ̀ síhìrù fún wa pé ìmọ̀ kọ idán ní inú nǹkan tó pé ìsàṣejù ni

àti kó ara ẹ̀ lópò ìsàṣẹ́jù ni irú mọ̀ bẹ́ẹ̀ oníkíyà máa wá dàmọ́ ara rẹ̀ òun fẹ́ wáyìí ma orúkọ ajá àwọn ashabul kahf tọba wọ́n mọ̀ yíò kí ni yíò fẹ́ lékún nínú àkídà mo fẹ́ mọ̀ orúkọ àwọn ashabul kahf mo fẹ́ mọ̀ yíò mo fẹ́ mọ̀ ókọ wọn wallahi kò látọ́ ilẹ̀ tàhtà kò sí àǹfàní kẹta lábẹ́ tí ẹ fẹ́ mú àwa rí irú àwọn èèyàn lónìí tó yẹ́ pé irú àwọn ìmọ̀ tí ó sàǹfàní báyìí irú àwọn ìmọ̀ tó yẹ́ pé àṣejù ní báyìí tí ó wúlò fàdìmúmà tí ó wúlò fẹ́ni tí ń na ń wá káàkiri ilé tó jẹ́ ìmọ̀ ṣẹ̀ríà gan àbí ìmọ̀ tí ó mú wọn sàǹfàní wọ́n so eléyìí báyìí ká gbìyànjú àwọn àbá ma ń jẹ́ pé tí ìyàmá bẹ́ wá mọ̀ kí ìyàmá ya aláṣẹ jù níbi ìwá mọ̀ tó gbé níbi ìmọ̀ alẹ́rá aláṣẹ ètò ẹn tó jẹ́ aláṣẹ ètò lẹni tí ó jòkólẹ̀ tí ó wá mọ̀ ẹn tó jẹ́ aláṣẹ jù lẹni tí ń wá ìmọ̀ kálé máa àwọn èèyàn tayọ bọ́lọ̀ ọba àríkáṣe lè máa wàhálà ní ẹjẹ́ fún nílápẹ̀jú lórí ilé báyìí ìkan náà sọ̀hábà bìbọn lọ àìlẹ́yìn hadith yìí bukhari bàwá ìmọ̀bọ́yá muslim bàwá mìíràn ti bẹ̀tù bukhari bàwá ọwọ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam àwọn àfá sábà máa mú wá dáadáa nígbà tí nínú tíra fíṣẹ̀ tó bá ń sọ̀rọ̀ nípa um, àwọn so ibà ní sí so wọ́n máa ń sọ hadith yìí dáadáa ìkánà àwọn sọ̀hábà ni ọwá bá nẹ́bí sallallahu alaihi wasallam ọwá sọ bá nẹ́bí pé inni bashartu imra'atan ó ní ìrà nẹ́bí mo bá ṣàrọ̀ obìnrin kan ọwá yí ọba nẹ́bí ó ní ghayra anni lam ujami'ha ó ní alúmọ́ ọwá sọ gbogbo báwọn ṣe ṣe tó wá ní ànábì mọ́ wá bá wọn ní ti an tuqima alayya alhad ń fẹ́ kó gbédàjọ́ hajjú lèmi lórí ànábì wá sọ fún ẹni pé ọyápẹ́ ìdàmà lọ báyìí tọrọ àforíjì kò dẹ̀ máa a máa pa àìdá rẹ̀ kọlọmọ ṣe bẹ́ẹ̀ ìgbà tí ẹkùnrin wá pàyẹ̀dà ìkan náà sọ̀hábà wá bèèrè pé ó ní ṣe ṣùkùn tó fún yìí láwù sí ohun nìkan ló ní ìdájọ́ yìí ni àbí fún gbogbo wa pátápátá àrẹ́bì ní gbogbo yẹnyẹ ni o gbogbo yẹn pátápátá òun náà lẹ́nu ìdájọ́ yìí eléyìí báyìí tàbá wo ìtàbá wọnú hadith yìí dáadáa ẹ wípé ìgbà tí sọ̀hábì wá sọ́dà nẹ́bì sallallahu alaihi wasallam láti wá gba fatuwa lórí nǹkan tó ṣe yìí in tó ń rò ní pé tó ń ṣe yìí ó mú ìdájọ́ hajjù dání a nínú ṣẹ̀ríà irú àwọn ìdájọ́ àwọn irú àwọn ìran zinatẹ́ yẹn bá ṣe tí ò bá ní hajjù èyàn sallallahu alaihi wasallam anẹ́bì dẹ̀ mọ̀ pé òun

àwọn nǹkan nígbẹ̀ tó yẹ pé àwọn ìlú sí ń gbà mí tó bá yẹ kọ́nà ọba àríkà bá fún tó pé ìtànkì níta àjíjù ní tọ́nà ọba àríkà fún aláṣẹ ní kàpá rẹ̀ tó bá wù ó lè ṣe tó bá wù ó lè má ṣe tí ẹ̀kọ́nà ọba àríkà dí fún mi ní ìṣẹ̀ tàbí tó bá wù ó lè ṣe in tó dáa jù ní pé kí má ṣe ẹ̀jẹ́ ọ̀nà sáà ìsìn tí ń bá ṣe kò sí wàhálà o ṣùgbọ́n àti pé kìí sọ ọ̀rọ̀ ayẹ̀ ibi tí wọ́n ti ń bẹ̀bẹ̀ tí ó dẹ̀ sí àmójúkò ní haddu ẹgẹ́ bí hadithu ah, tí wọ́n wá tọ́rán zayd ah, sí ànábì sallallahu alaihi wasallam Usama bin Zayd rahimahullahu ta'ala radiyallahu anhu tara sa nabi sallallahu alaihi wasallam kò wá sípẹ̀ ẹgbá nabi sọ anabi sọ ń bẹ̀yẹ wípé kò sí à ń sípẹ̀ níbi hajjú Ọlọ́run ba torí pé tó bá yẹ pé Fatima tọ́jọ́ mẹ́ ẹni anabi sallallahu alaihi wasallam gan ló bá jalè ní lákọ̀ọ́kọ́ àti yadaha ìmẹ́ anabi ó gẹ̀ owó ẹ̀rí àmọ́ ọlọ́ọ̀bà lè gẹ́ fún àwọn aláṣẹ ní kàpá lórí yẹn tó bá wúyàn ìyẹn lè sàmójúkò tó bá wúyàn lè síkíní ìyẹn lè gbé ìdájọ́ lé lórí so a mọ́ ní tara yí pé kálẹ̀ fáwọn èèyàn tàbátí ẹ̀fẹ́ sí ìdájọ́ láyé àwọn èèyàn gan àbábẹ́ báwọn èèyàn lò láwọn fáàmọ́ fi sọ wípé irú ilé ìbá ẹwọ bá nẹ́bí sọ fẹ́ ni ẹwọ orú ọ̀nà sánẹ́bí bàgbà lò kódà ààrẹ ni tó ṣe zìná lásìkò ànẹ́bí sallallahu alaihi wasallam ẹni ẹwà bẹ̀rẹ̀ ní sọ bá nẹ́bí kò ń ṣe zìná anẹ́bí wọ́n sọ fún pé kọ́mọ̀ ìgbẹ̀kọ́ kí sí ẹ̀ ní o kọmọ̀ jẹ́ sí pé ṣékèṣe pọ̀ ọ̀pọ̀ ọkàn lára anẹ́gbọ́ bẹ̀rẹ̀ sí mọ́wọ́ gbogbo ẹ̀ṣíjù fún pé rántí dáadáa o sọ́ọ̀ ya wèrè kéde pé lẹ́rìn kọ́ wà jẹ́ ẹyọ kan lèyàn wà sáré kìí mọ́lẹ̀ pé ara ẹ̀hún tí wọ́n ti ní tẹ̀yẹ̀bá ti ìfọ̀rọ̀ so òun ló sì jẹ́rìí so ẹwà àwọn agẹ́ríwá àwọn tí máa lẹ lókòpá kìí ṣe báhùn náà ni ẹkọ̀kọ́ ẹgbà oríṣiríṣi àwọn ọ̀nà kódà ń gbà mí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ lómi pé máa bá rádàrádà rẹ lọ́jàre tó bá sọ́ọ̀lẹ̀ kan Ànábì mọ́sọ̀rọ̀ mi máa kó kó tó wá di pé èyí wà takú pé àdẹ́bìfẹ́ ànímúsekìní ìníṣẹ́ yóò wà nígbà tó bá sọ lẹ́ẹ̀mẹ́rin ànábì sallallahu alaihi wasallam ó sì wá ní kálọ sí ìdájọ́ lé lórí láàkọ́ tẹ́ bá sọ àdẹ́bì ìmọ̀sọ̀fẹ́lì mi kọ ma lọ tó tí ó bá kì jẹ́ di pé mẹ́rin yẹn àní tí gbédájọ́ lé lórí tó kẹ́ lè bá mọ́ pé kí ṣe pé ìdájọ́ yẹn gan ní sẹ̀ríà fẹ́ la fẹ́ máa lò jù tí kẹ bá ṣe pé àfẹ́ ìtọ́nà bá lẹ́gbẹ̀ẹ́dájọ́ yẹn sí ìbàjẹ́ láwùjọ kò tí yẹ báyìí tá bá ti wá rí ìbàjẹ́ tí gbogbo àwọn tó sì yẹ kó pẹ́pẹ́ agbẹ̀dàjọ́ léyàn lórí náà nínú àwọn ìran gùlúwù eré tó wá jẹ́ ìpìlẹ̀ gẹ́gẹ́ tó yẹ pé eléyìí báyìí dẹ̀ ní títí dàsìkò tá wà ilódẹ̀ tún ló ni al-ghuluwu fi salihin al-ghuluwu fi salihin ìmọ̀ sàṣejù nípa àwọn ẹni rẹ̀ eléyìí báyìí ó ní àwọn so wọ́n ṣe gùlúwù wọ́n ṣe àṣejù lórí àwọn ẹni rẹ̀ débi wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa bọ wọ́n so ẹ́rà nìsí wọ́n bẹ̀rẹ̀ sí máa bọ wọ́n eléyìí báyìí náà ó ti di nǹkan táwọn èèyàn ń ṣe láwùjọ wa lónìí nínú ṣàṣejù lórí àwọn ẹni rẹ̀ nínú ṣàṣejù lórí àwọn ẹni Ọlọ́run Ọba òun ni wípé ká gbé ẹ̀tọ́ kan nínú ẹ̀tọ́ àwọn ànẹ́bí Ọlọ́run Ọba fún wọn tàbí ká gbé ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ Ọlọ́run Ọba fún àwọn ẹ̀dáwọn yìí ẹgẹ́ bí kágbà wípé wọ́n lè fi nira kan èèyàn àbí wọ́n lè múyàn kúrò ní nira kágbà wípé wọ́n lè rọ̀yàn lọ́rọ̀ àbí wọ́n lè gba ọ̀rọ̀ kúrò lọ́wọ́ yẹn ẹlé báyìí ẹ̀tọ́ ọlọ́run bá ní èèyàn gbọ́dọ̀ ní àdìsọ́kàn rẹ̀ sí ẹnìkan kánú àwọn ẹ̀dá tí èèyàn bá fi lè ní àdìsọ́kàn rẹ̀ sẹ́nìkan irú ẹni bẹ́ẹ̀ ti sàṣejù nípa ẹni yẹn nìyẹn eléyìí báyìí ọwọ́pọ̀ lọ́dọ̀ àwọn ṣíyà àtọ̀dọ̀ àwọn gan débi wípé wọ́n a máa pe àwọn tí wọ́n ń pè ní àwòlíyà lọ́dọ̀ ara wọn àwọn tó ń pè ní wòlíì lọ́dọ̀ wọn wọ́n máa pè wọ́n wọ́n dẹ̀ máa gbé àwọn ẹ̀tọ́ Ọlọ́run bá fún wọn bó ti ẹ̀jẹ́ sí pé èèyàn ò lè kọjú sí ẹnìkan báyìí kẹ́yàn sọ fún pé anta

ọlọ́wọ́ bá lẹ́kẹ́ láti mọ ẹni tó jẹ́ olórí gúnnù wa àmá ó lè máa ti ṣe olóríire kódà tó wùn gán mọ̀rùn kólóríire lòun anábi sallallahu alaihi wasallam tí kó rẹ̀ pé inna Allaha khalaqa al-jannata wa khalaqa laha ahlan khalaqahum laha wa hum fi aslabi aba'ihim ọlọ́wọ́ bá lẹ́kẹ́ lágbà tó

èyí ni hadith ń sọ wípé wa inna ahadakum la ya'mal bi amali ahli janna hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' fayasbiqu alayhi alkitab fay'amalu bi amali ahli an-nar fayadkhulha báwo ni wọ́n sì fẹ́ maru yẹn báyìí báwo ni wọ́n sì fẹ́ maru yẹn tán sọ yẹn pé ẹlòmí bẹ̀rẹ̀ tí ó ti máa yí sí ọmọ aljanna bọ̀ ẹ díẹ̀ ló kù tí yóò sún lásìkò kú rẹ̀ tí ó kù tí ó wà aljanna kádàrá kọ fún yóò gbà wájú ẹ̀

ìtọ́pẹ́ èèyàn rẹ̀ lèyàn wàlíyù lọ́la ń pè ní ẹ̀ ṣùgbọ́n kan sọ fún ọpọ́ màlìjẹ́nà ni nítorí pé kí ni o àmọ́ tí ọ wà láàrin wọn àtọ́lọ́ ọba tó fi pàmọ́ wà táwò mọ̀ so wá pé kòlásọ́tún ni wípé ká ní àdìsọ́kẹ́pẹ́ ní rẹ̀ lèyàn kan ẹgẹ́ bá ṣe máa ń ro ẹ̀ kò túmọ̀ sí pé ká gbé ìkan náà ẹ̀tọ́ ọlọ́run bákanáà kò ní ká ní àdìsọ́kàn wípé wọ́n mọ ìmọ̀ kọ̀kọ̀ ẹgẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wá ṣe mọ́ ṣe kágbà pẹ́ni lọ àwọn ẹ̀dá mọ̀ kọ̀kọ̀ inú àṣejù nípa ẹni ẹni tàbí kágbà pẹ́ni lọ àwọn ẹ̀dá kò lè sàṣìṣe ìkan nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà sàṣejù nípa àwọn ẹni rere ni àbí nípa àwọn ni ìkan náà àwọn táwọn gbà sàṣejù nípa wọn nìyẹn àbí kí wọ́n rò pé ìkan náà àwọn ẹ̀dá ẹni tó bá ti ń rí ojú ọ̀nà rẹ̀ tó ti ilé báyìí àṣejù ni inú àwọn nǹkan tó sì wọ́pọ̀ lọ́dọ̀ àwọn Tìjàníyà ni ẹ àìbẹ̀kọ́ ni so ilé ìbáyìí nínú àwọn nǹkan tó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn Tìjàníyà ni gbogbo àwọn ilé ìbáyìí nínú àwọn ọ̀nà táwọn ẹgbà ṣàṣejù nípa àwọn tí wọ́n jẹ́ àwọn táwọn rò ni wọ́n nínú àwọn gòlúwù lọ́wà nínú gòlúwù again inú ìṣàṣejù tó ni báwo ni a ṣe ń bá ẹni tó bá tẹ́lò

láfí ṣe yẹn díkẹ̀ bá ṣe pékè ní a wò wípé irú ìlú wo la wà náà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì èyàn ta fẹ́ yàn lódì yìí ǹjẹ́ ta bá yàn lódì ǹjẹ́ yóò mú lékún ní dáadáa yóò mú yóò mú kó bí aburú ni àbí yóò mú lékún láburú gbogbo lè lágbọ́dọ̀ wò irú ẹni ta fẹ́ yàn lódì yìí ṣé ẹni tó lágbára lórí ìyàn ni àbí ẹni tó yẹ pé èyàn sẹ́ni <clears throat> tó ní lápá nínú sẹ̀mí àwọn èèyàn ni

gbogbo tí ọ̀yẹ́ká rẹ̀rìn sí wọ́n rẹ̀rìn sí gbogbo tí ọ̀yẹ́ká fi ṣẹ̀fẹ̀ wọ́n fi ṣẹ̀fẹ̀ wọ́n mọ̀ fúnra wọn ní nǹkan ní ṣe jù rẹ̀ báyìí wọ́n nìkan náà ní àwọn mẹ́ta lódì so irú ilé ìbáyìí irú ẹ̀ gbogbo àwọn nǹkan ilá àwọn afásún náà mọ́ ń sàlàyé dáadáa fún wa tí ó bá ní pẹ̀lú ẹ̀rí òun náà nẹ́dẹ̀ mọ́ ń sàlàyé ẹ̀ kí ló fà lásìkò anẹ́bì sallallahu alaihi wasallam a rí àwọn kan tẹ́pà anẹ́bì hajjarọ wọn tánẹ́bì yẹn wọn lódì nítorí pé wọ́n ṣe nǹkan tọ́lọ̀ ọba àríkílọ̀fẹ́

tánàbí sọlọ́sá ní àwọn olóòdìdí oṣù kan lẹ́yìn àwọn ìyẹn awárí àwọn kan lásìkò ànẹ́bì náà tó yẹ páwọn náà ṣe aburú kódà tó burú jù táwọn ilé ìṣẹ̀lọ tánàbí oṣù yẹn wọ́n lódì irú wọn inú wọn òun sallallahu alaihi wasallam ma ọlọ́wọ́ bá rí gẹ́lá túwà sí rẹ̀ fún sallallahu alaihi wasallam tí ó tó ti bẹ́ẹ̀ tó fi kú ànẹ́bì sallallahu alaihi wasallam ọ̀yẹ́ lódì nítorí kí ni olórí àwọn ansọ́rù ni olórí àwọn ará Madina ni bákanáà ẹni tó lágbára ń lùlú ni tí Ànábì sallallahu alaihi bá yẹn lódì yóò kó bá dáwà nígboro Madina níjọ́ tí wọ́n fẹ́ dán wò tánàbí sallallahu alaihi wasallam man ya'ziruni an hadha ar-rajul tàlẹni tí yóò mú ìdọ̀rùn bá mi tàlẹni tí ó bá mi pa ọkùnrin burúkú yìí tó ń tẹ̀yìn bàjẹ́ ká nípa ara lè mi tí ìsìn mọ̀ kankan nípa ara lè ní àìṣà jù dáadáa lọ àwọn èèyàn dìde lọ́jọ́ náà wọ́n láwọn pa ẹwọ wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà débi wípé àti Aws àti Khazraj wọ́n ti ń dìde síra wọn wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ jà kó tó rí bá Nabi sallallahu alaihi wasallam òun dá wọn lákẹ́ òun kọ̀ fọ́gbọ̀ wọn òun dá wọn lákẹ́ tán fi wá dákẹ́ láti jọ ẹ̀ tí wọ́n ti dákẹ́ báyìí Ànábì ò ṣe kíni Ànábì kò pẹ̀kẹ́lù mọ́ tí Abdullahi ibn Ubayy ibn Salul fi kú Abdullahi ibn Ubayy ibn Salul tó fi kú Ànábì ò yẹn lódì eléyìí báyìí kò sígbà táwọn àfá ọmọ sọ̀rọ̀ hajjírù nínú ẹ̀sìn tí wọ́n ní mú ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ẹgẹ́ bí ẹ̀rí gbogbo àwọn ìmà wípé eléyìí ẹ̀tìbárùn masọ́lì wal mafasid lọ́fà káwò wípé ẹntà bẹ́yẹ̀ lódì sí ó sàǹfàní fún àbí kò ní sàǹfàní fún sí ó kàǹfàní bẹ́sìn àbí ó kópa lára bẹ́sìn ni tí ó bá ní sí yìí náà nínú àwọn ọ̀nà tá ń gbà ṣe gíní ni tí àtíyàn mọ́ ń gbà sàṣejù ni kákàn ló pé gbogbo yẹn láfẹ́ máa hàjárọ̀ gbogbo sallallahu alaihi wasallam aráwọn èèyàn tó pọ̀ tó ẹ pé tán fi kú báyìí lójú kú wọn báyìí ànẹ́bí òhàjárọ̀ wọn tọ́lẹ̀ jẹ́ kẹfẹ̀ ní tánàbí sọlọ́sọ́lọ́m tánàbí ma kú fún wọn dáadáa àtàwọn tó jẹ́ almunafiqun kéèsì Abdullahi ibn Ubayy ibn Salul nìkan wọ́n pọ̀ dáadáa ilé ìbáyìí agbọ́dọ̀ kíyèsí nínú àwọn ọ̀nà táwọn ẹ̀ngbà sí àṣejù ni nínú àwọn ọ̀nà nítorí pé a fẹ́ lé àwọn èèyàn sákòm bí ìdájọ́ a fẹ́ lé àwọn èèyàn sákòm bí nǹkan kámọ̀ wá gbé ìdájọ́ yẹn síbi tọ́nà bàtà lẹ́bí gbé sí kọ́ ní kí ló dé ká ní ààrẹ̀ mẹ́ta bá ń sọ báhùn ìgbàta fẹ́ máa mú fíyẹ́ fáwọn èèyàn ni kámọ̀ wá wọ́n ìdájọ́ tó le tó le fún àwọn alámàrí tó ẹ́kọ́nà ọba àdékẹ́lá jẹwọ́ tánàbí sọlọ́sọlám jẹwọ́ lórí ni irú ẹ̀ náà ìkí sọ̀látù tàràwí lẹ́yìn sọ̀látù ìṣà lẹ́yìn ìrun ìṣà kí ẹni bídá ni wallahi àbòsí ńlá ni bó jẹ̀ jẹ́ pé ẹni tó sọ ẹni tó sọ ó ti lọ́wọ́ sọ bẹ́ẹ̀ mọ́ sí ẹ̀hùn lẹ́yìn bà tí a kó náà ríbò torí ẹ̀rí ń bẹ gidi tó pọ̀ gidi wípé kódà wọ́n ń kí lásìkò ànábì lẹ́yìn ìṣà wọ́n sì ń kí lásìkò àwọn sọ̀hábà ní sọ̀látù tàràwí lẹ́yìn ìṣà

tí ma ń kásáwó lẹ́yìn báyìí ló ti dìkẹ̀ ìbẹ̀rí sí ẹmà kí ẹ̀ kàn sáwó sùn kó sì wá nǹkankan kó sì fi yọ ìjáde kó ní Islam inú ẹ̀ ní kíyàn sọ pé níyàn bá ti fi síbí jẹun ó ti dìkẹ̀ ìbẹ̀rí ẹ̀ẹ̀lérí ní tíra ẹyọkan kò sínú tíra tẹ́ ti rí ẹni tó bá lẹ̀ rí tàhájí lélẹ̀ challenge ni ẹni tó bá rí kó mú wá fún mi àmẹ́mì orí inú tíra kan pẹ́ni tó bá ti fi síbí jẹun ó ti dìkẹ̀ ìbẹ̀rí ìgbà tí àwọn fi wà ń bẹ̀ ń gbà yẹn

kò sí dẹ̀lìlù kan tó ní kágbé mú wúrú àwọn nǹkan báyìí kákan wò sùn hajjẹ̀ mú fatuwa wá ìbáyìí wá ní wọ́n tún fi ń pèyàn ní kéfèrí kékeré ní kílókó sí ìfìṣíbí jẹun ka A fífìṣíbí ṣe kúbùrù ní bá pẹ̀lọ́ wà ní àbí kúbùrù ìǹkà àbí kúbùrù ìbá àbí kúbùrù juhud àbí kúbùrù ìsìkbá ewu lọ́pọ̀ síbẹ̀ níbi ká fi síbí jẹun gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn àpẹẹrẹ gùlúwù nínú ẹ̀sìn ni nínú àwọn àpẹẹrẹ gùlúwù nínú ẹ̀sìn gẹ́yìn òun ni kíyàn máa sọ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń dájọ́ bí ghairi ma anzalallah ó ti di káfíìr gbogbo ẹnikẹ́ni tí bá ń dájọ́ pẹ̀lú òfin míì tó yàtọ̀ fófin Ọlọ́run láìsí ìyàtọ̀ láàrin wọn kí ẹ kàn jùlẹ̀ bọ̀rọ̀ gidi báyẹn ó ti di káfir wallahi ìhùlúwù ni àwọn àfáà súnnà wọ́n sàlàyé dáadáa gbogbo àwọn tí mo ń sàlàyé yìí kìí ṣe pé mo ń múwá lórí ara mi àwọn nǹkan tí àwọn àfáà súnnà sàlàyé ni bẹ̀tí mo rí pé táìmù lè mọ́gbà mi láti mọ́ kákàmọ́ katira lọ bẹ́ẹ̀ ló dé kí mọ́ ṣe tẹ̀kísù kí mọ́ summarize gbogbo àwọn nǹkan tí àwọn àfáà súnnà sàlàyé ìmọ̀sọ̀bá yẹn kásọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti dájọ́ nítorí pé ìdájọ́ àti ni máa ń zàmọ̀lọ́ ó ní tafsil lọ́dà àwọn fásúnnà àwọn tafsil ẹ̀ o ní wípé tó bá jẹ́ pé ẹni yẹn ó ní àdìsọ́kàn wípé nǹkan yẹn tọ́ tó sì ládìsọ́kàn kó tọ́ láti fi nǹkan mí ìdájọ́ yàtọ̀ fún fi ọlọ́wọ́ bá àbó ládìsọ́kàn pé nǹkan yẹn lọ́lá ju òfin ọlọ́wọ́ bá lọ àbó ládìsọ́kàn pé ó jẹ́ tó wáyé pé gbogbo àwọn ìsábà ìbá kún ó di káfir ṣùgbọ́n mo jẹ́rọ́dù pé èyàn kàn fi ìdájọ́ nǹkan mí yàtọ̀ fún òfin Ọlọ́run bá dájọ́ láì ní àwọn nǹkan tá ń sọ ìnínú láì òun náà mà mẹ́pọ̀ tọ́ àmọ́ kò ríra rẹ̀ yẹn jújú pé kò fi dájọ́ lọ irú èyàn báyìí èyí tàbí na kúfúrí ló fi jẹ́ pẹ́ngbà tí àwọn èyàn máa ti áyà tàbí Abdullahi ibn Abbas lè rí àti Tawus àti ibn Tawus wípé kí ni ọlọ́wọ́ bá ní kẹ́lágbà lérò pẹ̀lú ẹ̀ Abdullahi ibn Abbas ní laysa bil kufri alladhi yadhhabuna ilayhi kẹsẹ̀rú kúfùrù táwọn kọwàríjì ń gbọ́yìn yẹn lọ́wọ́ bá lẹ́gbẹ̀rẹ́ sọ innama huwa kúfùrún dúnà kúfùrì eléyìí kúfùrù tí ó yọ̀ jáde kúrò islamu lọ́wọ́ bá lẹ́gbẹ̀rẹ́ sọ so ìgbé ìdájọ́ pé gbogbo ẹnikẹ́ni tó absolute one tí ò lábòmílà ó ní bákan náà ẹni tó bá sọ pé àwọn tó bá wà ní abẹ́ ìjọba yẹn almahkumun àwọn tó ń lo ìjọba yẹn lé lórí tí ò jáde kúrò lú yẹn kó ṣe ìjí ọ̀nà sínú gbó irú ẹni báyìí ti di kèfèrí nítorí pé ìwà nínú ìlú yẹn tí ò jáde yẹn ó ń túmọ̀ kó ṣe ìkọ̀rọ̀rùn

nǹkan bí 620 pages 620 pages lórí ọ̀rọ̀ gòlúwù tàn sọ yìí kò yíba nìsìn wọ́n fi ṣe risala magistiri ni risala magistiri náà fi ṣe a ah, second degree masters náà fi ṣe wọ́n fi ṣe kíní wọ́n fi ṣe basketball kò yíba nìsìn so àfáà súnnà ni àfáà sínú sọ yìí so 620 pages mo rò pé ìgbàtẹ́yàn bá fi 620 pages sọ tó bá fi kọ so wákàtí kódà wákàtí mẹ́wàá ò lè gbàyàn láti sàlàyé ẹ̀ kódà oṣù kan ò lè gbàyàn láti sàlàyé ẹ̀ tí ìyàbá fẹ́ fún ní hákù ẹ̀ tó yẹ kí yẹn fún ṣùgbọ́n lè báyìí akàgbìyànjú láti rí kàn pé àkíyèsí wa lórí nǹkan tán pè ní àṣejù nínú ẹ̀sìn àti báwo ni ìdájọ́ Islam báwo ló ṣe rí lórí àṣejù ẹlẹ́yìn kan fún wa níbi àwọn hadith bí mélòó kan a ọ̀rọ̀ yìí ìgbà tí al bukhari gan rahimahullahu ta'ala ìgbà tí wọ́n fẹ́ sàlàyé ọ̀rọ̀ al Imam bukhari wọ́n dìdí fún ní báàbù nínú sahihu wọn kò yẹ bá ní wọ́n dìdì fún al-ghuluw ní bá so yẹ bá ní sẹ́yìn so a níbi tí ọ̀rọ̀ ètò lágbára dé nígbà tó wà mú àtọ́ mú ẹ̀rí wá lábẹ́ báàbù tí mo sọ yìí nínú àwọn ìran ghuluw tí wọ́n mú wá òun náà ni al-wisal ó ní kí a máa ọjọ́ méjì mẹ́ta mẹ́rin kó má jẹ kó má tunu kó má jẹ sààrì kó má sinu ó gbààwẹ̀ ọjọ́ méjì mẹ́ta ghuluw ni àṣejù ni eléyìn náà dẹ̀ ní àrínú àwọn sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà tí ẹ̀ sí lásìkò Ànábì sallallahu alaihi wasallam bẹ̀dà Ànábì tako hadith tó wà lórí ẹ̀ wọ́n ní náà Rasulullah sallallahu alaihi wasallam ayil wisol Ànábì kọ fáwọn sọ̀hábà pé kánmọ̀ sí wisol kánmọ̀ gba àwẹ̀ àgbàyípo àwọn sọ̀hábà sọ pé innaka la tuwasi ìdá Ànábì ibi wọn máa ń gba bírbírí ibi wọn gba àgbàyípo Ànábì ní inni lastuka aihatikum inni abitu yut'imuni rabbi wa

لزدتكم hatta yada al-muta'ammiquna ta'ammuqahum Ànábì ní tó bá jẹ́ sí wípé oṣù bá pẹ́ kó tó yọ sí ni in bá lé kó fún yín in bá máa ṣe wìsọ́lù lọ tẹ́bí tíbi tẹ́mi yóò fi tẹ́mi yóò ìbẹ́ ẹ̀bọ́ tẹ́bí mọ̀pẹ́ mi yóò gbé tẹ́bí mọ̀pẹ́ ẹ̀jọ́ mi hatta yada al-muta'ammiquna ta'ammuqahum táwọn tí wọ́n ń ṣe àṣejù al-muta'ammiqu so alghuluwu o ma ń túnmọ̀ àtàámúkù kí a máa lọ ju bó sí ẹkó lọ kó máa jinlẹ̀ ju bó sí ẹkó jinlẹ̀ lọ so anábi ní hátà dáadìm tààmìkúnà tààmùkọ̀hùn táwọn tí ń ṣe àṣejù fi àṣejù wọn so ilé báyìí náà inú ọ̀rọ̀ zuluwu ni ká máa gbàwẹ̀ bíríbírí bí dáadẹ̀ ni ilé náà rí látọ̀dọ̀ àwọn sọ̀hábà ridwanullahi alaihim kọlọ̀bá ní ká kó kẹwọn náà nínú ọ̀rọ̀ zuluwu náà gẹ́yìn nínú ọ̀rọ̀ gùlúwú ilé tó wá pé ó ṣẹlẹ̀ lásìkò àwọn sọ̀hábà òun náà ni kí èyàn máa yẹ náà fílà nígbàtí ó ti ju agbára rẹ̀ lọ ó ti rẹ̀ kọmọ wá nírẹ̀ lára kọmọ wá yẹ náà fílà tayọ àlà ilé yìí báyìí òun ló ṣẹlẹ̀ sí ìyàwó Ummu Salama tí Ànábì sallallahu alaihi wasallam tó wọnú mọ́sálásí tó wá rí okùn kan tí wọ́n so mọ́ òpó Ànábì wá sọ pé ta ni ó ní okùn yìí tọ́wà ní ànábì mú sáramọ́ lónìí tó bá ti yẹn lẹ́bílà tó bá ti rẹ̀ tí ò lè dúró mọ́ okùn yìí ló mọ́ ń gbá mú ànábì ní ìlú ẹlọ́bá tú dànù ẹlọ́ tú dànù àṣejù lélẹ́yìí ànábì ní ẹni le tẹ́ bá ti rí wípé ó rẹ̀ yín ẹ̀pàtì nítorí pé kí ẹ máa ṣe ìbádà ẹ máa lábọ̀rá Ọlọ́run kò lè sú Ọlọ́run bá yíò fi sú yí ẹ̀yin ni ó sú kò tí yẹ báyìí sí ẹ̀yin ni ó máa sú so látara báyìí ìran àṣejù ni ẹ̀nà ó dẹ̀ ṣẹlẹ̀ lásìkò àwọn sọ̀hábà ridwanullahi alaihim náà inú ilé tó ni hadithu ilé tó wà nínú Sahih Bukhari kitabul aiman wa nuzur hadithu abi Isra'il tó wọn lọ dúró sínú oòrùn so ilé nabi sallallahu alaihi wasallam pa wọn láṣẹ láti kú nórùn ilé iná inú ọ̀rọ̀ àṣejù gbogbo àwọn kai tàǹkà ìbádà ni wọ́n fi ń jọ́sìn fọ́lọ́ ni so gbogbo àwọn ilé báyìí sọkọ́lọ́ ọba lékẹ́lá kí ó dáhùn kí ó sọ ẹnìkọ̀ọ̀kan wa kúrò mẹ́ a ní láti sọ́ra fún àṣejù lọ́pọ̀lọpọ̀ a sì gbọ́dọ̀ gbọ́yé pé ẹ̀sìn Islam hanafiyatun samha gẹ́gẹ́ bí hadith kan sí gbé wá pé Islam ẹ̀sìn tó rọrùn ni ẹ̀sìn tó ẹ́pọ̀ náà ọba lékẹ́lá tú wálẹ̀ tí ó tí bá ń sì yìí ọlọ́wọ́ba ò léwá lára ọlọ́wọ́ba ò fún fún mọ́wa ọlọ́wọ́ba lékẹ́lá ò dèwà ọlọ́wọ́ba ò sí kí yíò ọlọ́wọ́ba lékẹ́lá ò gbé àjàgà ò gbé kọ́ wa lọ́rùn ṣe bá nìsìn so níparí òun lọ́pàá ló jẹ́pà àwọn olùmọ́ ní àwọn ẹni ilẹ̀ tó sáájú wa nínú àwọn dùáwù tó lọ́wọ́ bá àríkẹ́lá kọ́ wa ká máa ṣe oníká máa sọ pé ìdínà siratal mustaqim ọlọ́wọ́ bá àríkẹ́lá fi ẹsẹ̀ wa nílẹ̀ fi wá máa ọ̀nà tó tọ́ nígbàtà wá sọ ẹ̀kan àwásọ̀ nǹkan méjì kan صراط أصلا كتلي تفسير القرآن بالقرآن هي صراط الذين نعمت عليهم الصراط المستقيم تنترى ونني صراط الذين أنعمت عليهم أجوانا والنبي الله أبا أجوانا والصحابة أجوانا وانيري أجوانا يعني الصراط المستقيم تنترى غير المغضوب عليهم ولا الضالين kèése ojú ọ̀nà àwọn tí ọlọ́wọ́ bá lékẹ́lá bínú sí àtojú ọ̀nà àwọn ẹni ànù so ojú ọ̀nà méjèèjì yẹn ẹgbẹ́ kan ẹgbẹ́ ọ̀tọ́ ẹgbẹ́ òsì ni wọ́n wà ojú ọ̀nà ti Islam ló dúró láàrin gbogbo kò tí yẹ bá ń sìn ó ní wasatiyya ó ní al-istiqama ilé tó pé abẹ́kí àwọn mùsùlùmí káwà lórí ẹ̀ tó lé bá ń sìn so abẹ́lọ́wọ́ bá lè kẹ́lá kọ́nà bá lè kẹ́lá kó fún ẹnì kọ̀kọ́ wa ní àgbóyé súnnà abẹ́lọ́wọ́ bá kọ́nà bá kó yà wáyà ìfẹ́nú abẹ́lọ́wọ́ bá kó fi òdodo aburú àti bàjẹ́ kó fi hàn wá ní aburú kó fi hàn wá ní bàjẹ́ kọ́nà bá kó jíkà lè jìnà sí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 kí ó jẹ́ kí wọ́n bá eléyìí ẹnu lálẹ́ tó má jẹ́ pé wà ní kọ́wọ́ bá wọn jẹ́ kí ó jẹ́ ìbálẹ́jọ́ aburú fún àwọn sáàlùwà abẹ́ náà bá kí ó ti ọ̀rọ̀ tí àwọn sáàlùwà tí wọ́n bá a sọ náà kí ó jẹ́ kí ó wúlò fún gbogbo wa kó má jẹ́ ká kó sínú àti ìlú kí a sì má kó sínú. Ṣé àwọn máa kó sínú àti ìṣúbà kan náà? Oríṣi ìjọ ẹ̀sọ̀ láàrin sẹ́lẹ̀ àárín ọdúnwọ̀sí ni a gbọ́dọ̀ sí àsìkò bákan náà ni a gbọ́dọ̀ sí àtẹ̀tò tó abẹ́ náà bá kí wọ́n kà wá sí wọ́n fi wá sínú aláṣẹ tó wọ́n ti wá fi wá sínú aláṣẹ tó bákan náà tí èmi àìbádá òbí àwọn àkọ́ ìgbà tí ìdá ìṣẹ̀kọ́lọ̀ wá kí ó ti ní ọ̀sán so abẹ́ fi bẹ́ẹ̀ ten minutes so àìpẹ́ làwọn àṣà استاذ بن بعد عبد الحفيظ بن بعد امانا والدي صلاه تبع بتعدي في تريتي يحيى الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ààrí pé ọ̀rọ̀ ìlúgbù tó bá wà sọ masala kan tí a lè fi ọjọ́ kan sọ gẹ́bà náà ṣe sọ orísí àwọn fà àtọ́kẹ́rà púpọ̀ lórí ẹ̀sùlú àmá ìrìnṣí ìmẹ́kànfẹ́ ṣe tààlé díẹ̀ òun náà ni gẹ́gẹ́ bí bá ṣe wà láwùjọ wa oríṣiríṣi nǹkan là ń gbọ́ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ṣe àmọ́ yìí tó bá sìkò tá a wà yìí mú tí wọ́n ń sọ tó ẹka clarify òun náà ni tafsiri inú àwẹ̀ àbí wáàsí inú àwẹ̀ àfá náà sọ ní ṣókí tó wọ́n kan elucidate ni so àwọn òpé àlàyé tó wà lórí eléyìí òun ni pé méjì nínú kan náà àwọn tí wọ́n jẹ́ àwọn tó lábà fáta ń sọ yìí àwọn abá nígbà tí wọ́n kútọ ló ń gbà yẹn so wọ́n ní àgbọ̀rọ̀ ṣe tafsiri inú àwẹ̀ ìbéèrè méjì kan lè wá mo alákọ̀ọ́kọ́ mo ní ṣe àyà Kùránì sọ̀kalẹ̀fà nẹ́bí That was the first question I asked them. Pé ṣe àyà Kùránì sọ̀kalẹ̀fà nẹ́bí inú àwẹ̀ àbí sọ̀kalẹ̀fà inú àwẹ̀ á ní ẹ̀ eh, ó sọ̀kalẹ̀. Mo ní pọ́sà àtọ́wọ́ sọ̀kalẹ̀fà nínú àwẹ̀ tó ṣàlàyé fáwọn sàárẹ̀ àbí ó ṣàlàyé àbó pẹ́ǹdì explanation yẹn. Torí bá ti lè ṣàlàyé fáwọn àtàábé kí ló ṣe yẹn? Mo ṣe tẹ̀sí. Tòró jẹ́ sí pé tí ẹ̀wà lè rán fi làákà èèyàn ṣeré, ẹwà dá padà pé òun fi làákà ìwà ṣeré nílé òṣèlú ẹ̀sìn.

ilé náà ti tó kú àyà yìí débi pé àwọn àṣọ́lé pé tó bèrò bá kírun tí ò bá lò tí ò bá bojú fi kírun ní ẹni place tó bá wà kò nírun ó jẹ́ kọ̀rọ̀ ní yàrá rẹ̀ ní o àbó jẹ́ ìta gbangba tó wá jẹ́ kó tó kírun kò bojú fi kírun kò nírun subhanallah ilé àṣejù tó ní agbára ni nínú àṣejù tó le oríkẹ́ wọn sọ wípé ẹ̀yin tẹ́ wà yí o ẹ̀fẹ́ pẹ̀lẹ́ ní kẹfẹ́ yìí ẹlọ́gbìn ọgbẹ́ gbà ní ìgbìmọ̀ fún ẹ̀yàmì ìgbìmọ̀ alẹ́gá àti pé à gẹ̀fẹ̀rí lọ ọgbẹ́ gbọ́ọ̀kọ̀ ní gẹ̀fẹ̀rí lọ́nìí tí ní ìsìnkú yìí ṣàṣẹ́jù tó ní agbára yìí àdẹ̀wọ́n pé àbá yìí àrùn rọ̀ láti ọdún tá a ti ń pè pé kó kọtíra ṣé kí ẹ̀kọ́ tíra òsínú ẹ̀sìn yóò ní ẹtíra òkú wà lẹ̀ tó wà ẹ àwọn onídìí tó wà lẹ̀ gan sí ìlòlẹ́ irọ́ nípa o òlò wọ̀lá ìbòlò torí pé níyàn bá lo owó tíra tó wà lẹ̀ kò ní ní problem hmm. Islam ò ní pẹ́ẹ́sì tó ṣẹlẹ̀ dé mo ń bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sán mu wọn mo ní lẹ́yìn àfáà yín ẹ dákun àfáà kan gbogbo lọ́rìn ta lè wọ́n gbọ́ wà sí ẹ̀ àbàbà yìí wa wa òun lọ títí ẹlọ́kùn tẹ́gbọ̀n pé àwọn wípé ó ní problem kí ẹ wọ́n yà fẹ́ ẹ̀yọ̀kan tó ṣogbo dágbò gbogbo lórí ah ó ní agbára kò dákọ̀ akóredé oní àgbègbè ah, láwọn yíò wọ̀n láì ó kò kí ẹ pé ìyẹn with pleasure with pride ó máa ń mi ó tẹ̀ máa ń nílá rárá mo ní subhanallah àgbègbè láwọn dáadáa àwọn oníkébèrè ni wọ́n àmọ́ ní kúkí lápọ́ sí àwọn olúwọ́n lọ́kọ́ wọn ah! mo ní ẹ̀lọ́ fún wọn ní kébèrè ìyẹn wọ́n jẹ́ wọn àdáràn subhanallah mo ní eléyìí wọn ṣẹ̀sìn ẹ̀dá lórí mo apọ̀ ilé ìsìláàmù òrí báyìí kò dàrú báyìí sọ́wọ́ ẹ̀ ní problem tó bọ́rọ̀ kó ó ṣàlùwà àdúrà bá lọ bá ní pé bàbá tó bí èmi lọ́mọ àwọn àgbàlagbà tó ń gbà lóko yìí wọ́n mọ̀ wọ́n tọ́jú mi wọ́n mọ̀ wọ́n wọ́n sì wà wọ́n ń bẹ́ẹ̀ lọ́la kódà ìjàta ọ̀sẹ̀ ní wọ́n ń àwọn ènìyàn lójú mi kí

àwọn tàbá ti bímọ̀ díẹ̀ tàbá ní ìrẹ̀sẹ̀ ládùúgbò wà tí ń ṣe eré ẹgbẹ́ yìí sákìlì èdú àti wọn pè sákìlì kámọ́ sílẹ̀ tí ò bá wọn káwọn ṣàdúrà fún àmọ́ àwọn kò pè náà nígbà pọ̀lọpọ̀ wọn làákà ìwé tètè dé èké tètè wálẹ̀ àwọn tẹ bá wọn fi ọ̀rọ̀ tó wọ ó ní gbogbo tó ń pè ní dáadáa ẹgbẹ́ tá lè pè ní dáadáa òun náà ní fún táwọn àfa àwọn ẹni tọ́ta ẹwẹ́ ní ṣáájú ṣe wa kullu sharrin fífi láì mọ̀nkálà gbogbo tó wáyé àbú yányá ní táwọn ẹni ìfẹ́ni ìfẹ́ni tí wọ́n á dé tó ń gbé wá àbú ni ẹni pé tá a gbọ́ ní tí ò sí inú ẹ̀sìn ìfowópamọ́ nìkan wẹ́gbẹ́ ẹni yìí lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀sìn lẹ́tà ń ṣe lórí agbókò táwọn èèyàn ti ṣe bífọ́ ọkọ̀ tó dé kò ní túmọ̀ Islam ti ti dé bífọ́ ọkọ̀ tó dé bọ́lá bàbá bá tiẹ̀ ẹgbẹ́

so ọdún àwọn ṣẹ́bà alágbàrù rẹ̀ pẹ̀lú pé ó ní wàkúrù yẹ̀dá ìwọ́sọ̀lá bí lẹ́yìnlá wà lẹ́yìnlá látò kírù lábùbìdà ni mo fẹ́ lò ó ní gbogbo èyẹ ní pàtó mọ́ra dáadáa mọ́ra ìpé lẹ́yìnlá tó wá ní ìyẹn wá ní lẹ́yìnlá tó ní pé yóò mọ̀ wọn kò rí ní wọ́n rò fẹ́lọ̀ rẹ̀ náà sọ yìí àwọn

torí èmi àbáwọ̀tọ́jọ́ pé àtàwọn míì nínú àwọn kìbáàrùtù láàbù ẹ̀ tó náà ti gbà wá èèkàn níwá lọ́dọ̀ ẹ̀ so kèébúgbé rẹ̀ ẹni tó jẹ́ wọ́n rẹ̀ fún a mọ́ tinú so ńgbàtẹ́ wá wá ń gbà tó dé tó kọ́kọ́ pé ó ti parí bá sórí ẹgbẹ́ àjẹ́rò ó ti parí bá sórí náà rí o ó ti parí bá sórí àbúwà nípa ó ti parí bá sórí kankan yà ní gbogbo gbogbo wa náà bá pépèpè nígbà pẹ̀lú kàǹkàtúkà torí kàǹkàtúkà so lẹ́yìn ìwádìí tó wá lọ tó lágbàwà náà ṣe wádìí pásítánì àwádìí pé ah, ìmáàmù náà wà wíyọ tó sọ lélẹ́yìn awáṣẹ́ ìdíra ẹ̀sì ọ̀rẹ́ lè tí mo sọ yóò tó lọ́rọ̀ tó fún ẹgbẹ́ ìsìn máa lọ sí ìpẹ́jú o ẹ̀sìn wà tó ti dé bàbá tí wọ́n kà wá o àwọn ìtò ọgbẹ̀rún tí àwọn jẹ́ sí tó a rí ní pípé ìwọ̀n náà wà ní kìí ṣe kèfèrí. wọ́n bẹ̀rẹ̀ ọmọ náà tó wá gbà pé wọ́n ṣe àfáà tó sọ fún wa gbà òun ti parí bá borí náà ṣé kò rí kíra ilé ìgbà tó ti bá yẹn tó pè kèfèrí. mo wá mú wá pé àwọn tó ti wá kú àwọn kò láàbù rẹ̀ náà sídẹ̀ẹ̀tì ẹ̀ lọ́pẹ̀ kèfèrí kọ pé kéèsì ọlá kìyàmà àwọn ní ẹ tó ṣẹlẹ̀ bẹ̀ ni pé ìlú àwọn ayẹ ọ̀rọ̀ yìí máa lé díẹ̀ ní ẹgbẹ̀rún náà fún àmì nígbà ìzápò ní pẹ̀tẹ̀kì ìrìnà torí pé ń bẹ mẹ́rin lónà ẹ̀dá ìpé ìgbẹ̀rún lórí mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run ó dẹ̀ náà ní ìṣẹ́ tó pè mọ́ náà wípé tó kú lórí ẹ̀ kí ní kéèkè láti ẹ̀rọ ó léwu náà àtàwọn àfáà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mùsùlùmí ni wọ́n á kọ́ ń tẹ́yìn nígbà wọn kéfèé kálẹ̀ wà lẹ́yìn kó mẹ́ àwọ̀ ara wa lẹ́sìnkẹ́ lórí ẹ̀wà pípẹ́ tí ló pàdó pé níbi yóò lòdì sí ìjẹun ní nǹkan tí ò ṣe ẹ̀ kódà yóò fi wá ẹ̀ẹ́dẹ́wọ̀n ẹ̀sẹ̀ lọ́dọ̀ tó pẹ́ níbi tó tó alágbájá o ń pe ṣẹ́wù ti já ní àwọn ọ̀rọ̀ alálẹ́mọ̀ ìfẹ́ ìfẹ́ gbọ́lẹ́mẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀yẹn ó kàn ó lọ bí àkíkọ̀ àbí ń gbọ́ wà sí àgbàtà ìfàmì ah! ìyẹn jẹ́ wọ́n bá ọ̀lẹ́mọ̀ láì kẹfẹ́rí wàhálà lọ public nìka àwọn tó tó nìka ẹ̀dàkùn nìka ń pẹ́ kọ̀ọ̀rọ̀ ètò àrílọ public nìkan ṣùgbọ́n àtàwọn ìsan tẹ́ pé ọlọ́run àtàlẹ́bí òní kò tí ẹ̀ fọwọ́ sí rárá lóṣù wọlé mọ́ so àwọn èèyàn wa tí wọ́n ń ṣe ẹmọ́jà gúnlẹ̀ àwọn tán bá pàtà torí pé wà láwọn ti wà yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rùn wọn nílàkà ìwọ̀n ní o ó ní ìgbà tó tó kó mẹ́ta tó fẹ́ àṣìṣe kẹsẹ̀kẹ́ ló fi dè wá lọ́wọ́ nígbà tá wá kó mẹ́ta wọn nígbà tó pé ẹ̀yẹ ti wà ní ẹ̀wọ̀n kirikiri fọdún mẹ́wàá tó wá rí bí ìṣe pé torí bẹ́ẹ̀ ní ẹ̀ní gbádùn ayé ọ̀dà fọ́nà fún gbọ́dọ̀ àkóṣà àníwà àwọn tó jáwọn èèyàn yìí tán ṣe kákùn ìjọ àti mọ̀ pè ìpé kódà yìí tó lọ́wọ́ tó sọ lẹ́ẹ̀kan ọ̀nà ìtẹ̀sí ìlú àwẹ̀ tó bá ti wá ẹ̀rù ní kọ́dáwò ìgbèrè yẹn gbàdúrà kí wọ́n lọ́pàá àbá àwọn náà ò nílà káyì òun náà kéwú ẹlọ́pàá tó lẹ́ka síra síra ní tíjà ẹ̀ ní wọ́n ti dé wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní pàṣẹ àtọkùnrin dáka wọ́n ní àbá yìí àbá yìí náà mọ̀ mí pé ní kùrán lè ẹni yóò mọ bá sí aká àwọn ní àfẹ́ ìyìn àbí bàjẹ́ wọ́n ní wà wáyé àti àbí bàjẹ́ wọ́n ní yóò dùn kó báyìí tí wọ́n wà sọ́wọ́ rẹ̀ jáde pé nígbà nípa jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mọ bá tí àkàtọ̀ ọpẹlẹ̀ lábẹ́ ayé ṣùgbọ́nàlá ẹ wo ìgbéra ẹgbẹ́ tó ní agbára ìyàwó bá bẹ́ẹ̀ náà fẹ́jọ́ kan áfíà orúkọ tí ra orí bì ìkàkàlókà ẹlẹ́gbẹ̀ẹ́ tí ó ti rọ́pọ̀ tí ra tàbí ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì inú tí ra fún wa ẹrú ẹ tó kọtí àyọkọ tí rí pé orúkọ tí àyọkọ rí pé ṣé kọ́ńtẹ́ǹtì ló wà ríkà ṣùgbọ́n àwọn kọ́ṣà náà fún ìgbàdo àwọn ìjọba àyẹ̀ ti jẹ́ iṣẹ́ àwọn àkómọ̀dáhùn àwọn kọ́ṣà sí adé náà lákùnlá ọ̀sán tí àwọn àmàké san àwọn sáàlù wa ní méjèèjì ní ẹ̀sán olórí so a ti rí báyìí ìdílé ẹ̀sán tí wàá máa tẹ̀lé sọ àwọn ìdílé ya ìkànkan náà ní àwọn sáàlù wa pẹ̀lú àwọn ìjàmbá so ó ti pé ẹni pé àwọn yàtọ̀ sáwọn ti àwọn tẹ̀kí àwọn táwọn pé ẹni kékeré abẹ́rẹ́ ọ̀gá ọgbà wọn tí kéèdì yìí ti ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn abẹ́rẹ́ ọ̀gá tó bá gbà á kúrò ní ọmọ fún àgbẹ̀ ògbà ní ọ̀nà ìgbà yìí ìbéèrè àkọ́kọ́ sí ẹnìkan béèrè pé wọ́n ní kí ó tọ́ kí a fi sọ́lá àrọ́ mi kí a máa fi ṣe ìwọ́jà àtòkò àná. Okay, kí a kì kí a dà kíkọ́ àbí gbàdé wo pé òun fi ṣe ìwọ́jà àtòkò àná. Náà ìbéèrè tí wọ́n béèrè yẹn pé ṣé ó tọ́ kí a máa dá sọ́lá tó tàràwí kó máa dá kí nítorí àǹfààní kó fẹ́ fi ṣe mọ̀rọ́jà ó fẹ́ fi máa tọ Kùránì ó tọ́ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ kò sí kan tó burú bẹ́ẹ̀ kò tí ìbá ṣe torí pé ọ̀tọ̀ ní pé sí nǹkan tọ́ ní tí a bá ti dílé ìwé kò tọ́ àgbọ̀dọ̀ sọ gbogbo tọ́ so tó wá fi ṣe mọ̀rọ́jà ìfẹ́ Kùránì ó tọ́ kò tí ìbá ṣe yìí ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú pé òun nìkan ló ń dá kiri tó bá di pé ó ti ń kí pẹ̀lú àwọn èèyàn tó bá di pé ó ti wá ń ka sórọ̀ púpọ̀ jù tí ó fẹ́ máa kó nira bá àwọn èèyàn á ní kó mọ́ bẹ́ẹ̀ kò sínú ẹ̀kọ́ ẹni jẹ́ imam kò tí ìbá ìsìn láti máa kó nira bá àwọn èèyàn torí pé ń bẹ lẹ́yìn rẹ̀ so a wá gbọ́dọ̀ ṣe a fagun tayọ bí ó fagun tánàbí sọ lọ́sọ̀rọ̀ bá ń kẹrù fáwọn èèyàn àrẹ́bì máa ń sàkíyèsí ṣùgbọ́n tó dáa jùlọ ṣẹgbẹ́ ọ̀tọ̀rin mékì ní ìtọ́ ọ̀tọ̀rin pé tó dáa jùlọ in tó dáa jùlọ o ní pé tó bá lè máa kí pẹ̀lú jama'a nítorí hadithu annabi sallallahu alaihi wasallam tó ní ẹni tó bá kírun sọ̀látù tarawih pẹ̀lú imam láti bẹ̀rẹ̀ títí débi parí tí ó imam ọlọ́run bá lè gẹ́lọ́ kọ ládá fún gẹ́gẹ́ bí ẹni tó fi gbogbo òru rẹ̀ kírun so ẹ́rì pé lẹ́yìn báyìí so tó lè wá ayé mí àbásíkò mí láti ṣe mọ̀rọ́já ṣẹ̀pá tí ní kò burú lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lóore jù ó ní bẹ́kẹ̀yàn tí kíni o kíyàn kí lẹ́ni tí ń kí pẹ̀lú jama'a kódà lásìkò ẹ̀rọ náà gbà tó rí táwọn yẹn ń dá kílẹ̀ ẹ̀kọ̀ kan kí ló ṣe gbà tó wọnú mọ́sálásí ah, fún wọn so ó kó wọn jọ sẹ́yìn ọkùnrin jọ sẹ́yìn Ubayy ibn Ka'b àti àti tẹ̀mímù àdárì tí bá nìsìn radiyallahu anhu tí ó kó wọ́n jọ sí ẹ̀yìn àwọn tí a ń wí so ó dá bẹ̀rẹ̀ tí a kí sí gàtí mọ̀sán Allahu a'lam wọ́n sọ nípa bí mùsùlùmí kó máa lọ sí di ibi ètò búdàmà christian ètò òkúta àwọn kírísẹ̀ náà ṣe náà wọ́n ní ìjẹ́ ó dá kí ẹmà lọ sí ibi ètò òkú tí àwọn kírísẹ̀ máa tán ṣe so ìbéèrè yìí ó fẹ́ rújú díẹ̀ torípé àwọn ẹgbẹ̀rẹ̀ pé irú èwo ni ó ń lọ ń bẹ̀ ṣé ó ń tẹ̀lé wọn lọ jànáza ni àbí àwọn kírísẹ̀ni wọ́n ti jọ mẹ́jọ àbí àwọn ìlú àwọn pàmọ́pàmù lẹ́yìn òkú ní lọ́bẹ̀ tó ṣe bá yẹ́sì àbí táàzíyà lọ́lọ́ ṣe àbí wúrú àwọn kan báwọn tó bá yẹ́sì bẹ́t ala kulli hal aláwọ̀kọ́ ni pé kò dá kí ẹmà tẹ̀lé jànáza kèfèrí christian kí ẹmà tẹ̀lé lọ ni ẹ ẹlẹ́ẹ̀kejì òun ni pé tí mo fi ní ó nílì tàfàṣí ló christian tó bá lérò ni òkú àndáná ìyún náà àti ti mùsùlùmí christian kọ̀ọ̀dá kí ẹmà lọ bí ṣe bá ní sí yìí torí káwọn sọ pé ẹ̀ eh, ọ̀yá kèfèrí kú nìsìn ìjẹ́ a lè lọ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tó bá jẹ́ sí pé àwọn mọ̀lẹ́bí kèfèrí yẹ bá jẹ́ mùsùlùmí a lè ṣe ta'aziyya wọn kódà ṣùgbọ́n bá ipá àwọn mọ̀lẹ́bí kèfèrí yẹ bá jẹ́ kèfèrí asahhul qawl asọ́ṣùl kọlù ní kámọ́ sí tààzí àwọn nítorí wípé àwọn olùmẹ́jẹ́ kó rẹ̀ pé nínú wà láùlúwà so ibà ní sí yìí so wa izharul mahabba ni ìsàpé iṣẹ́ afẹ́ iṣẹ́ àfihàn pé yẹn nífẹ̀ẹ́ wọn ni tó ti bá ní sí yìí so a ilé tó jẹ́ asọ́ṣùl kọlù so sheikh sheikh sọ́nù sí mi rahimahullahu ta'ala wọ́n sàlàyé dáadáa ìgbà tán sàlàyé nípa ìdájọ́

ó gbọ́dọ̀ sí yàn tí àwọn ọ̀nà sáwọn ẹ̀sìn yá ẹni tó wá kú ìkíyàn máa bá ní jẹ́kẹ́ máa kẹ́dùn rẹ̀ pé ìbòlò ah! rẹ̀ fẹ́ já sí báyìí pẹ̀lú ibi tó kó sí kú lórí so yẹn lè kẹ́dùn rẹ̀ gbogbo yóò lè fa kákẹ́dùn rẹ̀ so lára àwọn nǹkan tó tó tọ́ tá a lè ṣe ni pé tá a bá rí tán gbòkú kèfèrí a lè jíde sẹ pé inú ẹ̀kọ́ súnnà ni pé tó bá ń gbòkú kèfèrí tó bá ń gbòkú lọ tí àwọn tó bá wà lórí ìjòkó máa ń dìde tó ń gbòkú lọ ni

tó bá yẹ pé òbíyàn ni kèfèrí tán gbẹ̀lọ sí jànáza kò sí yàtọ̀ láàrin ìdájọ́ òbíyàn àti ìdájọ́ tí ò kí sí òbíyàn à ní tẹ̀lé jànáza rẹ̀ náà ni ó yíra nísìn so kò sí yàtọ̀ rárá láàrin pé ilé ìjóbìnrin àbí òjóbìnrin so ẹnu mọ́ ni pé tó bá yẹ pé òbíyàn kú ní ni ó fẹ́ sin so yẹn ni ọ̀rọ̀ tí hadith sọ pé ẹnu gan àwọn àfáà mi sọ pé kò wọlé tí ó bá ní tìmúnà ní hadithu ali tó yí tí anábi sallallahu alaihi wasallam sọ fún wípé àgbúkọ̀ lọ sí bàbá rẹ̀ àṣẹ́kù bọ́ọ̀lù pé àgbàlagbà nù yẹn àbútọ́lì tó kú tí anábi sallallahu alaihi wasallam ní kí ali kú lọ sí so ọ̀rọ̀ wà lórí ẹ̀lọ́dọ̀ àwọn àfáà ìyún náà sì ní ibi tí ò sí yapa ni pé tí ò bá sẹ́lù míì tí ó lè lọ bò mọ́lẹ̀ mọ́ ẹjọ́ ìsábà yìí sì ló nìyẹn wà fún ṣùgbọ́n pé àwọn olókùn ti gbókù wọn ìwọ́wá tó lọ ń tẹ̀lé wọn lọ jànáza ń tẹ̀lé wọn lọ sí tẹ́ láti lọ sí kíni ọlọ kí wọ́n sí lára ní àbọ́lọ sàdúà fún sàárè àbíkí lọ bẹ́rọ sí òsì ní bùkú rẹ jẹ́ èmi ọ̀wá máa tẹ́yẹ̀ bẹ́rọ ṣe mẹ́ ọlọ́wàlá wọ́n ní mùsùlùmí tó bá jẹ́ ọkùnrin só lè ṣiṣẹ́ fọ́s ó lè ṣe kò lè ṣe ìgbà mí mẹ́jọ́ pé fatuwa máa ní ṣe pẹ̀lú díà àwùjọ tí fatuwa yẹn bá ti wáyé tó bá jẹ́ sí pé iṣẹ́ force sẹ́rí káṣíṣẹ́ force káṣíṣẹ́ ọmọ ogun iṣẹ́ tó dáa àwọn ọ̀nà táwọn èèyàn gbà ṣe ní òdá kò tí ìbárí sí iṣẹ́ tó kódà iṣẹ́ tó lálùbáríkà ṣe ìbárí sí káṣíṣẹ́ ọmọ ogun láti máa dáàbòbò ẹ̀sìn wa ẹ̀sìn ọ̀nà táwọn láti máa dáàbòbò dúkìá àwọn èèyàn láti máa dáàbòbò ẹ̀mí àwọn èèyàn iṣẹ́ tó dáa ní ìkèdè tó dáa

so all of anani àti gbogbo àwọn nǹkan tó kún bẹ́ẹ̀ láwọn ìbàjẹ́ tó kún bẹ́ẹ̀ tó bá jẹ́ pẹ̀lú àwọn nǹkan ẹbá wà ń bẹ́ẹ̀ ní dáṣọ ní pé kọmọ́ ṣe kó lọ wá iṣẹ́ ní ṣe iṣẹ́ ń bẹ tó pọ̀ táà mùsùlùmí lè ṣe ó jẹ́ báyìí sìn àwọn tó bá yẹ pé ibi tó ti fẹ́ ṣe àwọn ibi tó yẹ pé ẹwùrú ìsìn ẹwùrú Saudi Arabia ń sìn so tẹ́yẹ̀ bá fẹ́ ṣe pọ́ọ̀sì ń bẹ̀yẹn ó rọrùn bó tilẹ̀ jẹ́ sí pé àwọn pọ́ọ̀sì bẹ̀ náà eh, àwọn náà máa ń fárun gbà

so tó bá jẹ́ pàwùjọ tó dáa ni a lè ṣe ṣùgbọ́n tó bá jẹ́ àwùjọ báyìí ni ká mọ́ ṣe irú ìbẹ̀rẹ̀ wọn ni Sheikh Al-Albani rahimahullah lè pé tírú àwọn iṣẹ́ báyìí Sheikh Al-Albani ní eré tí ká mọ́ wulẹ̀ tara wa mọ́ ṣe lọ wá ọ̀rọ̀ síbòmí ọlọ́run lọ́wọ́ tó bá dúó ti ọlọ́run bá tó ní ìsìnkọ́mà tó dúó dédé dáadáa tó sì ní tawakul sọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run bá ní pé pèsè ọ̀nà bùnmí tí ó ti jẹ lọ́nà halal tí bá ní sọ Allahu a'lam wọ́n ní ṣe nígbèkí ní islam ojú ò islam gbogbo ẹ̀ ṣe pé ó máa decide láti máa nípa lọ pé ní ojú náà fúláwò pé èmi náà fi làásán ìgbé náà fi làásán ìgbé ṣe ọ̀rẹ́. láàmú ní ojú wo ni islam fi wo ẹni tí ó ń ra ìrun tàrọ̀wí láre torí ojú wípé ìbínà fìlà nígbà tí èso ọ̀ranyàn ojú aláṣẹ ètò ni aláṣẹ ètò ni ròyìn báyìí ṣe bá ní ìṣò kíyàn máa máa ṣerú nǹkan báyìí sẹ́rí àwọn ìròyìn kan mẹ́tọ́ bá ti lè kó sínú èèyàn báyìí wàláhì yọ́kàn máa ṣẹ̀sìn gbọ́yé ni àwọn àfáà súnnà àwọn fuqaha tí wọ́n jẹ́ ká mọ ìdájú ẹ̀sìn kọ̀ọ̀kan kí sí pé nítorí kálìbà kọlẹ̀ níbẹ̀ náà fi ṣe tí kì bá ṣe pé kálìbà mọ́rù dáyọ́ tàbẹ́ fún in tí èso ọ̀rọ̀ èèyàn ká mọ̀ pè lọ́rọ̀ èèyàn kọ́mọ̀ ajẹ́ sí pé a mọ̀ pé àwọn èèyàn lẹ́lẹ́sẹ̀ nínú tí ò sí kí ni tí wọ́n balé lórí in tó ti torí ọ̀sọ́ pé eléyìí wájib mustahabu nìyàn àwọn àfáàsún náà kí ń ṣe yàtọ̀ láàrin bá ṣe máa ń lò pẹ̀lú wájìbà àti mustahabu níbi lílò ẹ̀rọ pé gbogbo ẹ̀ wájìbù ní níbi mọ́ ṣe máa ń múra sí sí tó bá ní sin so àmọ́ ìdájọ́ wípé kálẹ̀ bá mọ́ ibi táti máa gbé dájọ́ ẹlẹ́ṣẹ̀ lèyàn láti máa gbélé lórí ibi táti máa sọ pé àìlẹ́ tó bá sí ilé yóò ṣẹ̀ ibi tí ọ̀rọ̀ ti wáyé nìyẹn so àwọn èèyàn ti wá sí fíkì gbọ́yé lónìí tó bá ti ní nǹkan sọ tí ó bá ti ní sọ ọmọ ẹ̀ báyìí àgbọ́yé ti ẹ̀ so ìbá ní sin so inú ètò pátápátá gbáà ṣe bá nìyí so kí èèyàn má ṣe nǹkan báyẹn inú àwọn màdáhìlú ṣètọ́n ló dẹwà inú àwọn ọ̀nà tí ṣètọ́n máa ń gbà mú yẹn ṣẹ́rí ṣètọ́n bá fẹ́ gba ẹ̀rùn lọ́wọ́ yẹn náfílà ní ọkọ̀kọ́ gbà wo èèyàn kan ní kàdìdé ń dọ́ka kọ́kà lówó kírun mọ́ tí tírun ti mọ́ lára kàn pé in tó bá ti mọ́yàn lára ó ṣòro fílẹ̀ kò ní wọ́n lè kí lé náà wọ́n ní kí náà ni tó bá yọ́ máa jẹun pọ̀ yọ́ ma jàrún pọ̀ pé àkúlẹ̀ ah, ah, ṣe gini eh, tó bá yá yọ́ ma kíkà dákà sí tó bá yá yọ́ ma fílẹ̀ pátápátá ẹgbú àwọn marahil àwọn stages tí kìí tó tó fásù so ẹ mẹ́jẹ̀ kíṣe tọ́nù wọlé tọ̀ wá níbi ọ̀rọ̀ nẹ́bílà ọ̀rọ̀ nẹ́bílà tarawih ó lágbára gan ó ẹ̀sẹ̀ tó wà ń bẹ̀ ó pọ̀ gidi gan kódà nígbàtá ànábì ọ̀jáde wá kí fáwọn èèyàn níta máa ànábì ń kí inúlé ó dẹ̀ ní tọ́fà ànábì ní òun bẹ̀rù kánmà lọ sí lọ́rẹ̀ lórí torípa anábi ipá wọ̀nyàn ti ń jáde púpọ̀ gan nítorí ìjẹ́ pínpà tánàbí kú tán tó di àsìkò khilafa Umar Umar wípé ìlà ti lọ ìyẹn ni pé ìdítọ̀ pàtàlùbí ní kámà kìí máa ó ti lọ òun náà ni ìbẹ̀rù pé kámà sọ́dọ̀ rẹ̀ yàn wọ́n sì ní sọ̀tọ̀ rẹ̀ yàn ma nígbà tánàbí ti kú tán ń bọ̀rù sí kíni ó yíé padà wọ́n bẹ̀rẹ̀ sí máa kí so àwọn sálàfù wọn wá rọ́bà wọ́n máa ń tẹra mọ́ náfílà igan so ibà ní sísò kí á mọ́ kámà fojú kéré rẹ̀ so ibà ní sísò kọ́lọ̀bà lè kíra kí ó máa sí ẹ̀kọ̀kan wálẹ́ni tí ó yà ọ̀lẹ́ nínú ẹ̀sìn ọlọ́wọ́n ìbéèrè tí ó tẹ̀lé ni pé wọ́n ní kí a máa ṣe sípò ìjàmbá àti kí wọ́n máa ṣe àkáàbò papọ̀ bí àwọn káàkó wà ní àwọn ọlọ́ọ̀rẹ́ àbí gbogbo àwọn oríṣiríṣi ẹ̀kọ́ bá mú wa tí wọ́n ń ṣe ọkọ̀ àdúgbò. na àbíkírù jẹ̀mọ́ yìí ká máa ṣe díkìrí lápapọ̀ wọ́n ní sótọ́ àbí òtọ́ kò tọ́ dídá àmì kò dánú ẹ̀sìn nǹkan tó ń pè ní àbíkírù jẹ̀mọ́ yìí ó ní pé ká máa ṣe àbíkírì lápapọ̀ lórí òhun kan ṣoṣo àwọn èèyàn máa ń táwọn àwọn tó bá fẹ́ defend their vikiru jama'i wọ́n máa ṣe òjòrò púpọ̀ tàbí wọ́n máa ń sàṣìṣe ìyàtọ̀ ń bẹ láàrin al-ijtimai al-vikiri àti al-vikiru jama'i ìyàtọ̀ ń bẹ láàrin kákójọ papọ̀ lórí al-vikiri bá ṣe wà nísìn vikiru là ń ṣe adẹ̀kójọ papọ̀ là ń ṣe vikiru yẹn àríbẹ̀kọ́ ni al-ijtimai al-vikiri ni ìyẹn lẹ́mọ̀ rí hadith wa nabi tó wá so ibá nísì yìí so wo orísìsí àwọn hadith annabi sallallahu alaihi wasallam tó wáyé pé wọ́n kó jọpọ̀ àwọn ṣe zikiri yẹn so al-ijtima'u ala zikiri yẹn àti azikiru jama'i azikiru jama'i ni pé gbogbo àwọn ṣe azikiri yẹn lápapọ̀ fún bí àpẹẹrẹ sí wọ́n bá ha kùrán lè wà lọ ọya yasin yasin la mẹ́sà báyìí ọya sí wọ́n gbọ́ ọya kí wọ́n àbí ayá láyẹ̀lá láìláha ìlàlá láìláha ìlàlá àwọn bẹ̀rẹ̀ sí ma fa àbí ẹjá sí ìsùnmọ́ aláà mẹ́wàá alámìlá gábi sọ kára rẹ̀ orísì àwọn tàà mọ́ ṣe yìí wàláhì kò dá so kò sínú lànà àwọn sálà kódà lásìkò Umar ibn Khattab nígbà tó ti dé tìgbọ̀ rẹ̀ pé àwọn èèyàn kan ṣe ní àwọn nílùú kan nínú àwọn ìlú ẹkùn fi kan náà sọ̀hábà ṣe lórí mẹ́ ó ní kí wọ́n kó wọn wá ní ọmọdé ti tọ́jú ẹgbá kalẹ̀

so báwọn náà ṣe kóra wọn jọ́ǹgbà yẹn yẹn tí abdullahi bin mas'ud àti abu musa al-sha'ari kan dẹ̀ lọ síbẹ̀ inú nǹkan tán takù wọn lé lórí òun náà ni azikirul jama'i pé wọ́n ń ṣe azikiri yẹn lápapọ̀ nínú àwọn tán takù wọn lórí níjọ́ yẹn ni pé wọ́n fi nǹkan ní sóǹkà wọ́n fi òkúta wẹ́wẹ́ wẹ́ àwọn kóró làbídùn wọ́n fi ń sóǹkà lọ́jọ́ yẹn kò tí ìbá ẹ̀sìn so bákan náà wọ́n tó wá ní ẹnìkan tó jẹ́ olórí tó ń pèsè fún wọn gbogbo àwọn nǹkan yìí ni wọ́n takù lọ́jọ́ náà lọ́hùn so ẹ jẹ́ ká jìnà sí kò sí nínú àwọn sí àwọn sálà kama sí díkìrù jama'i Allahu alam Naam afá aláwọn gbọ́ nípa hadithu kan pé táwọn sọ̀hábà tó máa ń ṣe ìrìnàjò tó bá gbobi tó ga ó ní zikiru tó máa ṣe tó bá ń sọ̀kalẹ̀ ó ní ìrántí Ọlọ́run bá tó máa ṣe tí wọ́n bá wà níbi tí ó tẹ́pẹrẹsẹ tí ò lókè tí ò lọlẹ̀ ó ní nǹkan tó máa ṣe so wọ́n ní ṣe hadithu yìí ṣe ó wà ní kó wà sahihu ni ṣùgbọ́n bọ́n ṣe ń ṣe òun ló yàtọ̀ sí báwa ṣe ń gbọ́ yìí àṣẹ rí kí a rìn lọ́pọ̀ kọwa jẹ́ sí pé wọ́n a ní díkìrù kan tí pa gbogbo akọ̀ lásìkò yẹn fún kálukú ma ṣe díkìrù yẹn láì ṣe lórí ohun kan ṣoṣo mo sọ fẹ́lẹ̀ kẹlẹ̀ kan mo ní ká ma ṣe díkìrù lápapọ̀ pẹ̀lú ohun kan ṣoṣo kọ́ yìí yẹn pàtàkì gan ní tí mo fi dé yẹn pàtàkì gan tá a bá ń ṣe tí a ṣe lórí ohun kan ṣoṣo ẹnìkan ṣe parí ẹnìkan ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹnìkan wà láàrin ẹ̀ṣẹ̀ ẹmọ́ tí ọ̀nà sábà ń ṣe kódà tó wọ́n bá papọ̀ gan accidentally ni ẹjọ́ ọ̀nà sábà ń ṣe pa àmọ́ ẹ̀jẹ́ kó wọ́n papọ̀ irú nǹkan ló ń ṣẹlẹ̀ tánàbí sọlọ́sán tí ó ẹni tí ò nímọ̀ nípa tẹ́ǹsì kìí ṣẹni tí ó síbi tẹ́wà yẹni pé kìí ṣẹni tí ma rí ò sí kíni tí tẹ́ ju ẹnukọ̀ ìlàtìhì ju ọrùn nǹkan gùn rẹ̀ so hadith yẹn wà ọlọ́láfíà bẹ̀ tí wọ́n kìí ṣe lápapọ̀ irú ẹ̀ náà kìí ṣe orin bẹ̀yẹn nìkan tí àwọn bídá àti mọ́ sí díkìrì tọ́rẹ pé a pọ̀ mẹ́ ẹwọ́rú tàbá ń lọ sí ẹ̀ìd àbí tàbá dé so díkìrì tàbá ń gbogbo wa náà láàmà ṣe á sì mọ́ sí sókè ní ṣùgbọ́n àní sí lóhun kankan náà ṣe ìgbà mí wá mẹ́jọ́ pé òun méjì lè pàdé àbí òun mẹ́ta ṣe bá ní sí ṣe ń gbà tó bá tó fi tó ìṣẹ́jú mélòó kan wọ́n tún ti jara wọn tó lẹ́nu yájú ra wọn lọ kéde kí wọ́n sí ẹlẹ́kan náà irú ẹ̀ ń bẹ dáadáa irú ẹ̀ ní tẹ́lbíyà tàbá ń labbaik allahumma labbaik ṣe bá ní sí ìṣòwò kéde pé wọ́n ń ṣe lápapọ̀ ó ń kálukú ń ṣe tiẹ̀ lóhun òkè tó ti bá ní sí ìṣòwò wọn ṣe lápapọ̀ bó ṣe ìṣẹ̀lẹ̀ lásìkò àwọn sàhábà náà nìyẹn Allahu a'lam náà àfà ní sí hadith wá lórí pé àgbọ̀dọ̀ sí lóhun ẹyọ kan ni náà àwòtọ́ ni nínú àwọn ìbéèrè tó dáa táwọn ẹmọ ń béèrè nínú nǹkan tó lè mọ́ rú àwọn ìrìnlójú ni pé ẹkùn ẹ̀rí wo ló ní ká má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìbádà al-aslu fiha at-tawqif ìpìlẹ̀ rẹ̀ ní pé o gbọ́dọ̀ tí ṣe àfitọba ìdẹ̀ yìí àwọn wádẹ̀ lílù olóníká ṣe ni àti wádẹ̀ lílù èyàn kìí ṣe ìbádà kọ́ ọmọ wádẹ̀ lílù lọ́tàkù ó kìí sí la ilaha illallah dalil wo ni ma ṣe bẹ́ ẹ fún mi lẹ́yìn tó ní kí ma ṣe báyìí la ilaha illallah mú kí o ní ẹwọ dalil wo sọ ní ma ṣe bẹ́ àwọn èèyàn dámi lóhun ẹ́ ẹ́ wallahi kò sí a mọ́ tá ájú mẹ́fẹ́kọ̀ wọlé ni pé a bèèrè pé ta ní o ṣe báhùn níbo ló ẹbá ní sí yìí tí bá fẹ́ pẹ̀rún nísìn àbí mo fẹ́ ṣe nǹkan kan nínú àwọn ìbádà mo wá mú nǹkan míì wá á bèèrè lọ́wọ́ èèyàn tó bá fẹ́ sàkó pé dẹ̀lìlù wo ló sọ pé kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ tó bá nísìn yìí tí má fẹ́ kírun nísìn wọ́n ṣe báyìí wọ́n kẹ́jẹ̀ kẹ́jọ́ pé ẹmú ìdẹ̀lì tó ní kásẹ̀ ẹ̀rẹ́ tó ní ìgbọ̀rọ̀ káàkiri tó pé ọya ẹ̀rí ẹ̀mọ́ bẹ́ẹ̀ àìmọ̀dó dédé báyìí àwọn ìlà ẹ̀rí ọ̀rọ̀ àkúmúnìlá ìkọ̀lẹ̀tì so eléyìí báyìí bá nẹ́bí sallallahu alaihi wasallam so yíba ní sí yìí so ẹlọ́wọ́ tafsir wáyé nínú suratul Baqara ní tó súnmọ́jù ní gbẹ́gbẹ́ ẹlọ́wọ́ tafsir Ibn Kathir ẹlọ́wọ́ tafsir Tabari rí mẹ́ ó sí bá ní sí yìí so bákan náà dẹ̀ bá ń kàwọ́ kíní wá fún yín hadithu àwọn sàábí máa ń sọ̀rọ̀ lórí ìrún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wà mú hadithu kíran pé Muawiya bun Hakam Sulami wọ́n mú wá tó ṣe bá ní so lánàbì sọ pé so wọ́n padà wá kọ̀ fún wa ká má ṣe kíní ká má sọ̀rọ̀ mọ́ ṣe bá ní so ọ̀rẹ̀ sọ ayà ní lọ́wọ́ wá pé wa qumu lillahi qanitin ló ti bá ní so àwọn èyí tẹ́rí ìbáadà ni pé ẹgbọ́n orí dẹ̀lú tó ní kẹ máa ṣe ni tẹ́rí in tí ẹ bèèrè rí fún yẹn àwọn àádà náà máa ń sọ báyìí fún pé ẹ̀rí wo ló ní ká máa ṣe الاصل فيها الاباحه يقول ان تو تو ما شي اغبا با ري دي ما شي سوبت عباده اكو كوني يكي تو ما شي ني تالوني سي بي تاماري من عمل عملا ليس عليه امرنا فهو رد ابي بي امر النبي قالوا ان تو سي من احدث في امرنا ما هذا ما ليس منه فهو رد كشي بان سي سو الله اعلم جزاكم الله خيرا وانت عليك وعليك السلام Okay. Jawabu ìdá ti ti Sàwùdí wa, jawabu pé Nàìjíríà yìí tó ti gbọ́nà ní kápá ọ̀gbọ̀n ti dà ní kékeré máa ṣe. Bọ̀ ní Nàìjíríà ló ti pé àtúnṣe ní àtúnṣe náà ló ti bẹ̀. Tí o kó mùsùlùmí bá rí ọlọ́rọ̀ pọ̀ tí o tún mùsùlùmí di sójà tó tún mùsùlùmí di ọlọ́pàá tó tún pọ̀ sí. Ṣé o lè jẹ́ abúlé fún Islam? náà ìbéèrè tó dáa ni wọ́n béèrè wọ́n ní a ní kí Nàìjíríà yìí pé pẹ̀lú àwọn àṣẹ tí ó wà níbi force ilé tó ẹkùn tako ìlànà Islam àtàwọn súnnà wọ́n ní tàbá wá ní kí àwọn mùsùlùmí mọ́ sí force ní Nàìjíríà yìí tó wá kú àwọn tí ò kí ń ṣe mùsùlùmí nìkan bẹ̀ tẹ́pà àwọn tí ò kí ń ṣe mùsùlùmí nìkan ló wà bẹ̀ sí kò ní kó aburú bá Islam sí kò ní kó ìyàjẹ mùsùlùmí eléyìí báyìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí sì ní ọ̀rọ̀ tó yẹ pé tí èyàn bá ní kí èyàn gbé sílá aká ìjọba ní kẹrù yóò rí pé kì ní ìmà léwu tòótọ́ ṣe bá ní sí yìí ṣùgbọ́n wọn kí ń fojú ṣẹ̀ríà wọn kí ní wo a kí ń wo nǹkan báyẹn pẹ̀lú ojú ṣẹ̀ríà torí ẹ̀tí ọ̀nà sáma ìdí name of wípé kan máa protect Islam alákọ̀ọ́kọ́ islamu tí wọ́n protect islamu tara rẹ̀ gana qu anfusakum wa ahlikum nara ẹkọ̀kọ́ sọ ẹ̀rẹ̀ ẹ̀mẹ̀ra ẹkù mi nana ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣẹ́rí táwà mùsùlùmí bá dúó bó ṣe ká dúó tá bá dúó bó ṣe ká dúó wallahi kódà káwọn ni force fún ẹ̀lérí nǹkan kan ṣe fún wa wọn lè rí anything sí fún wa tó bá yẹpa bá dúró ẹbọ̀ ṣe kájú torí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam náà àwọn mùsùlùmí síwájú kó tó ní fún wọn ní dáúlà ní Madina kò sí mùsùlùmí kankan nínú fọ́ọ̀sì o àbí kò sí mùsùlùmí kankan nínú fọ́ọ̀sì so àmọ́ gbogbo sí ẹkan dúró ẹ̀tí ọ̀nà sáàmà ní sí yìí ọlọ́wọ́ bà lékẹ́lá lè ṣẹ́ná sọ̀rọ̀ fún wọn tó bá yẹ pé ní tàǹsọ́ ní pé ìyá jẹ wọ́n ń gbà yẹn pé kìíní ìyá sì ń jẹ mùsùlùmí nìsí náà tó ń ti àwọn kọmọ̀ sí àṣọ lójú ẹ̀ musulmi tó wà nínú sọ́jà wọn kò lè gbé màwá sáàdì gbóyín kó ní kó ní wọ́n ti sí àṣọ lójú ẹlẹ́ha ẹ̀tí ọ̀nà sáàmà nítì kò sọ wípé kí wọ́n rí musulmi tó ń wá admission kama fún admission tó dẹ̀ jẹ́ pé torí islam rẹ̀ fún láti admission kí ló tí àwọn kí ló táwọn musulmi wà ní fọ́ọ̀sì títí bá ṣe wà ní ẹ̀ tí yà ìtún jẹ́ wá bí ṣe ń jẹ wá ìná àìdúró dédé wà ní wallahi tí ó bá ní sí àìmẹ́yẹ kọ́ntì lónìí tó yẹ́ sí pé kò sí musulmi kankan nínú fọ́ọ̀sì ilẹ̀ yà òsì jẹ wọn ẹ̀sí ọ̀nà sáàmà ní sí àìmẹ́yẹ tó yẹ bá rí mùsùlùmí nínú àwọn tẹ bá rí mùsùlùmí nínú àwọn force America ó kéré gan nínú àwọn tó ẹ̀sẹ̀ gba islam ni àbáwọn kéèkéé tó yẹ pé minority ni wọ́n sá percentage wọn kéré gan ajẹ̀jẹ̀ lásìkò kan tí ò ti ẹ̀ sínú wọn rí rárá ni so sọ ti wá náà tó ti ṣẹlẹ̀ ó ti rí bẹ́ẹ̀ so àwọn ohun kan máa ń fáyébé wáhàmù ní kò sí àkíkọ́ àkíbí ń da jẹ́ ẹ̀sìn àkíbí ń darú àkíbí tó ṣe bá ní so ìròrí lásán nínú àwọn nǹkan báyẹ̀ mọ́ jẹ́ so kọ́nà bá kó sàánú wa kí n fi kún kí n fi bọ̀ ṣẹ́sẹ̀ òní pé ṣẹ́rí nǹkankan mẹ́ta mọ́ ń sọ ni kódà tẹ́ bá ni ẹ fẹ́ dìbò fún kọlọ̀ depress ẹkàn fẹ́ kó because wàláhì tí ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́wò ń bẹ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀rá rẹ̀

kò sí nǹkan tó lékùn nígbà tá ń pa ìlànà là ń pè báyìí lé ń kí là ń kí àwọn obìnrin lò ẹ̀hánà wọn lòdì sí ní àndàrùn gbọ̀n sí àjọ́ndà sí ní kódà difficulty sáàtí rí nígbà náà rí di sí ní láwọn ìlú tètè ẹ̀yẹ bá lọ sáwọn bí àwọn Ọ̀ṣun state sí àtàwọn ìlú ìjọ pọ́n tí discriminate gan dáadáa tó ń discriminate gan láàrin mùsùlùmí sí kéfèrí wàláhì ẹ̀rà wọn difficulties tó wà mẹ́ ibù nílọrin igan tẹ́lá bí àwọn bìkọ̀kan ẹ̀mọ̀ yí pé mùsùlùmí yẹpẹrẹ gan kò dẹ̀ sí nǹkan tó fa àìdódédé wánú ẹ̀sìn ni o because wọ́n yẹ ká tó wà ní Ìlọrin ká mùsùlùmí ẹ̀tí understand so tó ń ti majority yà tó máa minority tó máa fi àjẹ wá àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ Nàìjíríà kò lè ṣẹlẹ̀ mbòmí nílọrin táwà yìí mùsùlùmí kò lè jẹ́ kò lè jẹ́ gọ́ọ̀nà kí mùsùlùmí tó jẹ́ kó tó dẹbútà ìṣẹ̀ láyé àwọn kèfè yóò nígbà bẹ̀tí lọ́tún ṣe ti fún kírísítàn lọ́jẹ́ gọ́ọ̀nà kírísítàn tó dẹbútà ìṣẹ̀ tí ẹ̀jẹ́ lẹ́kìtì kò sí mùsùlùmí ọkàn bẹ́ ẹlọ́gbọ́n parọ́ ẹ̀tí ọ̀nà sáàmà ìsí mọ̀ mẹ́sọ ní pé in tí wọ́n ń táwò lè jẹ́wò lọ́rin gbogbo àgbáyé ní ọgbọ̀ pé nílọrin o gọ́ọ̀nà ni crime tó burú gan ẹ̀tí ọ̀nà sáàmà wọ́n ti ń dáwò lọ́nà tí wọ́n tó ń kí bẹ́ẹ̀ ní sin tó ń àsìkò ah, táwà yìí mùsùlùmí lọ́wà ní gẹ́ni lọ́wà ní láṣẹ so ṣe rí ẹmú jẹ́ kí sẹ́wọ̀n sáàmà ní sí tó yẹ pé wọ́n ní ní impact kankan tó wọ́n ní ní impact kankan tó fẹ́ make níbi tó wà ní wọ́n kàn wọ́n bẹ́ ẹ̀sìn wọn yóò kàn mọ́ ní palára lásán ní so wúrú àwọn ọ̀rùn yíyẹ ó ń kó palára bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ń kálukú ẹja sọ ẹ̀sìn wa dáadáa ká dúró lórí ẹ̀sìn wa dáadáa ká tẹ̀lé ìlànà tọ́lọ́wà àti tànẹ́bì sọ̀lọ́sọ́lọ́ tá wa ẹ̀yìn wa iyì tí ń bẹ fún wa tọ́lọ̀bà ní gẹ́gbà kú kò tí bá ń sì ọlọ́ọ̀bá lè gẹ́lódẹ̀ mú ẹsẹ̀ wa dúó gẹ́gẹ́ bí àdí ọlọ́ọ̀bá nínú Al-Qur'an pé ta bá ti dúó dédé ọlọ́ọ̀bá lè gẹ́lódẹ̀ fi wá ṣe khalifa lórí ilẹ̀ kama stakhlafa allazina min qablikum gẹ́gẹ́ bó ṣe fáwọn tó sáájú wa wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum wala yubaddilannahum min ba'di khawfihim amna so gbogbo